الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته oníṣẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù muharram ìjọra fourteen forty eight tó ṣe déédéé ọgbàjọ nínú oṣù june nílẹ́bí two thousand and twenty six ní ìsọpákó ní ọjà agbódìjà nìbàdàn a ó máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan eléyìí tó ṣe pé ó burú ó lè sọ ìdùnnú di ìbànújẹ́ ó lè sọ oríire lórí ibú ó lè sọ màlìjọ́nà dọ̀mánà ó náà ní ìnáwó akébọ̀lù islam àwọn kan tí máa ń tú islam ká tí ó bàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n ìdẹ̀ra tó ga ju gbogbo ìdẹ̀ra lọ ó náà ní islam iná ìdí ni wípé gbogbo àwọn aṣọ wáyé àtẹni tó jẹ́ mùsùlùmí àti káfíìrì àti gbogbo ọ̀sẹ̀ bọ́ pátákáàfà gbogbo alárìkí wa nínú ayé yìí tẹnìkan kan lè pọ̀ ju tẹnìkan lọ ni Allah azza wa jalla wọ́n máa ń filẹ̀ ayé sẹ́ni tó bá fẹ́ àtẹni tí kò fẹ́ nítorí pọ̀ ń ló dá gbogbo wa yóò sì máa pèsè fún kálukú bí kálukú ti ṣe lè ṣẹ̀mí kí ìṣẹ̀mí wọn rọrùn fún torí pé ní Ar-Rahman ṣùgbọ́n táwa lẹni náà tí ó rọ́nà lọ tí ó là tí ó sórí ire títí ọjà sí rere lọ́la ìpínlẹ̀ kìyàmà àwọn mùsùlùmí ìdí nìyẹn tó fi jẹ́ pé oore tó ti gbogbo oore lọ ní Islam ó kọjá nǹkan téèyàn lè fowó rà yìí sì ṣe nítorí pé bàbá wa màmá wa àwọn bàbá ńlá wa wọn bá jẹ́ mùsùlùmí nìkan ló mú wa jẹ́ mùsùlùmí àánú olúwa ẹlẹ́dàá wa ló pẹ̀lú wa faman yuridi Allahu an yahdiyahu yashrah sadrahu lil-Islam. ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء nítorí náà ẹnikẹ́ni tó lu agbágbèrò láti fọ̀nà mà yóò sì ti payá àyà rẹ̀ yóò fẹ́ràn Islam yóò sì mú gba Islam ṣùgbọ́n ẹni tó lu agbágbèrò láti di lọ́nà olùwà ẹlẹ́dàá wa ó sì àyà rẹ̀ ní títí kátíkátí ọ̀rọ̀ rẹ̀ ó dàbí tẹni tí ń gòkè tí ń gòkè lọ sínú sámà tí ò ní sákẹ́kùn tó lè rí mi adúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra ńlá tó ṣe fún ayé rere ni ìdẹ̀ra ni aljanna ni eléyìí tó yẹ kó sẹ́nìkan ọba wọ̀ ọ́ oníwà aljanna tó la gbé gbogbo ẹni tó bá ti kùnà láti wà àlùjáná islam láyé ń bí àlùjáná àtàlùkìyà máa dé wọ̀ fún ìdẹ̀ra ńlá ló ló wá ṣe fún wa pẹ̀lú islam nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú ká tó jẹ́ mùsùlùmí báyà bàbá wa báyà bàbá bàbá wa báyà bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wa ò lè ka débì kan tó fi bá pé ọ̀sẹ̀ bọ́ làwọn baba ńlá rẹ̀. sáájú kó lówó tó sànù wa o ẹ rí i pé inú àánú ìṣìnà ìyapa àti ojú dúdú là wà. gẹ́gẹ́ bí o ti ṣe lè tàtàrà àwọn ẹni tí ò sì gba ìsìláàmù ti sìn tó lè tàtàrà rẹ̀ máa ń tọ́ ṣẹlẹ̀ nígbà táwa náà bẹ ojú dúdú ní ìṣesí ọmọ yorùbá ẹnì pé yorùbá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn abọ́gibọ̀pẹ̀ ni wọn abọ́gibọ̀pẹ̀ gidi ìdí nu tó fi jẹ́ pé ẹni sẹ́pẹ̀ ń bàbá ńlá wọn kan ọ̀kan náà ṣàdá ń bọ ni lẹ́yìn ọ̀rẹ́ ẹni tí ọjọ́ abọ́ rẹ̀ wà nù wọn ẹni tí ọjọ́ ẹni tí ó ń bọ igun. ó wà nínú wa àwọn olóró wọ́n wà nínú wa àwọn lọ́bàtálá àwọn wà àwọn lóṣoko àwọn náà wà àwọn ẹni tí wọ́n jẹ́ oníṣàngó wà ẹni tó ń bọ ìṣù wọ́n wà àwọn alálàgẹmà wọ́n wà pé nínú ọ̀rọ̀ wọn kò tó bá kàn jẹ́ pé wọ́n fẹ́ káwọn mùsùlùmí jà wọ́n lè ṣera wọn lóṣooṣù ọ̀wọ̀ àmọ́ lẹ́yìn ìgbà tíjà bá tán wọ́n tún padà sí kónkó jábẹ́lẹ́ ni Allahu azza wa jalla ṣàánú wa ó ṣe wá ní mùsùlùmí torí pé ẹni tí ń bọ òrìṣà tí òrìṣà tiẹ̀ ti ń jẹ́ Ọbàtálá kò lè gbólóṣòkòtò òrìṣà ọbàtálá òòṣà oko òrìṣà oko òrìṣà pa àwọn méjèèjì pọ̀ ṣùgbọ́n wọn lè jọ ṣe. eléégún kò lè bọ́ lóró jẹ olóró kò lè gbé léégún jẹ ó débi wípé tí ọmọ eléégún bá fẹ́ sọmọ olóró kò ní rọrùn tọmọ olóró bá fẹ́ sọmọ eléégún kò ní rọgbọ àwọn ẹni tí àwọn láwọn ń bọ òrìṣà kan eléyìí tó ṣe wípé wọ́n ń pè ní òrìṣà aláṣọ funfun òrìṣà aláṣọ funfun òrìṣà náà ni wọn ò lè bá àwọn olórìṣà aláṣọ dúdú ṣe òrìṣà ti pa wọn pọ̀ olú ẹlẹ́dàá wa ó wá fa ẹ̀kọ́ funfun jáde láti inú kòkò dúdú èwo la ní dúpẹ́ fún Allah òsì. àwọn bàbá wa àwọn bàbá ńlá wa ní Yorùbá lẹ́bù wọ́n ń bọgi wọ́n ń bọ ọ̀pẹ wọ́n ń bọ odò wọ́n ń bọ́kì wọ́n ń pa àwọn ìjànú wọ́n ń bọ àwọn awin ẹ̀sìn wọn nu ká pọ̀fọ̀ ká pọ̀ gèdè ká tàyájọ́ ẹ̀sìn wọn nu wọn ní Allah òkàtà ń jọ́sìn fún un inú ń jẹ́ Allah lọ́dọ̀ àwọn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n dá mà. wọ́n máa fẹ́ sọ̀rọ̀ pé àwọn ń bọ kínní kan wọ́n lè kó òsà òkè òsà òkè báwo tí Allah náà lò òsà òkè. bákan náà wọ́n lè fáwọn ti Elédùmarè Elédùà Ọlọ́run rárá lábẹ́ fún mi ènìyàn ń wá kí ni ọ̀nà kò rí ló bí gbogbo eléyìí Allahu azza wa jal ńlẹ́lẹ́dàá wa tá a gbọ́dọ̀ sí torí pé àlọ́ba mi yàtọ̀ sí olùmọ̀n wọlé ẹ̀ńsá ẹ̀lẹ́sẹ̀hún mọ̀n kọ́lọ́kọ́ sẹ́mà wáṣí wọlé ọ̀rọ̀ lẹ́yọ̀kù lónàlá olúwa ní kó bá bí wọn léèrè ta ló dá sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì wọ́n sọ ọlọ́run wípé Allah nígbà tó wá jẹ́ kó ń lọ dá sọ́mà méjèèjì òun ló dálẹ̀ méjèèjì ta ló wá dá wa ṣé sọ́mà méjèèjì ló tóbi ní àbá wa sílẹ̀ méjèèjì ló tóbi ní àbá wa nínú àwọn ẹ̀dá tó kéré jù tó lù wá dá làwa wa ọba tó dá sọ́mà méjèèjì ọba tó dálẹ̀ méjèèjì ọba tó dá wa ó ní ká máa gbé òkè pẹ̀ títí dìgbà tá a padà máa gbábẹ́ lẹ̀ òun náà ní ẹlẹ́dàá wa tó bá jẹ́ pọ̀ ńlẹ́lẹ́dàá wa ta ló wá yẹ ká máa jọ́sìn ọba tó dá wa yìí nù ọba tó ní wa yìí òun ló yẹ ká máa jọ́sìn ẹ mọ̀ pé ọwọ́ òun ló ní wa òun ló ní nǹkan tá a ní òun lọ́ba tó pa wa òun lọ́ba tí sẹ̀mí wa ń bẹ lọ́wọ́ rẹ̀ òun lọ́ba tí ikú wa wà lọ́wọ́ rẹ̀ òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún adúpẹ́ fún Allah àwọn ẹni tó gbé islam wa wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn baba ńlá wa wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn baba wa wọ́n ṣàlàyé rẹ̀ fáwa náà torí pé bẹ́ẹ̀nu wa wọ́n jẹ́ pé baba ńlá rẹ̀ àgbà lọ́kọ́kọ́ gba islam ó sì ń bẹ́ẹ̀nu wa wọ́n jẹ́ pé baba tó bi tààrà lọ́kọ́kọ́ gba islam lágbóolé wọn wọ́n bẹ́ẹ̀nu wa wọ́n jẹ́ pé nǹkan lọ́gba islam baba àtàwọn baba ńlá rẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí olú ẹlẹ́dàá wa ṣàánú wa ó wá ní káwọ́ gba islam yìí ṣàgbára wa sálàyé islam wọ́n ń ṣe ń jojúmọ́ wọn sálàyé máa ṣe lóru àti lọ́sùn àwọn ẹni tí wọ́n ń ṣe àlàyé ẹ̀sìn islam yìí fún ọ̀bẹ nínú abẹ́sílápá ó wà nínú ẹ̀ka ti gé tiẹ̀ lọ ti pẹ́ títí tí wọ́n ń gbọ́ wọ́n ń tẹ́tí pàlàbà rẹ̀ wọ́n ń gbọ́ wọn láwọn ò lè ṣe púpọ̀ nínú wọn gbọ́ wọn láwọn ọmọkùnrin lọ́nà òun gangan lòdodo ṣùgbọ́n àti ewì torí pé àgbájá kan kì í ba wọjẹ wọgẹ bí ajá ó ní torí pé bàbá òun òun náà ni wọ́n ṣe ìpìlẹ̀ àti kó ẹ̀sìn kẹtẹrí kan wọ lóyè àti wá gbọ́ pọmọ bàbá òun lọ́wọ́ di mùsùlùmí kí ni bẹ́ẹ̀ olúwa fi ọmọ àná bàbá rẹ ọmọ àná ọwọ́ agan sójú kan náà bàbá rẹ ọmọ ẹran adìẹ jẹ pàmò làwọn máa jẹ ọwọ́ adúró lórí pàmò olúwa ṣàánú rẹ ó ní kí wọ́n ríran eléyìí tí bàbá rẹ ò rí ó ní kí wọ́n mánà eléyìí tí bàbá rẹ ọ̀mà ọ̀wọ́n ti àti gba ọ̀nà tó jẹ́ ọ̀nà gaara ọ̀nà àti wàlẹ̀jẹ́nà ó ń forí rẹ̀ rẹ́ dọ́là wọ́n sọ pé ọmọ ronú sí ronú sí kíni nítorí pé ibi tó ń ti ronú yẹn ikú ń bẹ lẹ́yìn ìkúlé rẹ̀ ikú wa mú ọ lọ wọn ni à ìbá ṣe pé mo ti mà ní ọmọ dáadáa ṣùgbọ́n ìwé orí ibú tó gbà wálé ayé olókọ dínà rẹ̀ láti gba Islam. akramakumullah lẹ́yìn ìgbà tó lọ àṣàánú wa pẹ̀lú Islam àdì àsúnbí adẹni tó ṣe pé amánúrò nítorí pé àwọn kèfèrí ọ̀mánúrò adẹni tó ṣe làákàyè nítorí pé kèfèrí ò ṣe làákàyè ó lè máa dùn kèfèrí tí wọ́n ń yìí níjọ́ tó bá gba Islam padà wá yóò yí ọ̀pọ̀ òsèlà ká ìtẹlẹ ẹ bá mi wà pẹ̀jú èyí ní ìgbà tí àwọn èèyàn wà láyé ojú dúdú kó tó di pé ìsìláàmù dé wọ́n máa ń fi ọwọ́ ara wọn wọ́n ti máa lọ gbé ọmọbìnrin tí wọ́n bá fi fún wọn sin láàyè nítorí pé àbùkù àléébù òun náà ní ká pé àwọn bímọbìnrin nítorí fà á ó kí ìsẹ̀mí tiwọn ìsẹ̀mí ká máa fò wúrọ̀ àti alẹ́ jagun ni ogun àìníbi ogun radarada tí ò nítumà wọ́n lè sọ ike ńgbà tí ò ń gbé ràkúnmí rẹ kọjá tó ń ti pọ́ mà ràkúnmí rẹ tẹ àwọn lẹ́yìn adìẹ fọ́ ìdí tó fi wá tẹ àwọn lẹ́yìn adìẹ fọ́ ìjà ti bẹ̀rẹ̀ nù wọ́n wá lè ja ogun yẹn fógójì ọdún tẹ bá ń béèrè kí ló wá fa ìdí ogun tá a wá jà títí yìí ogójì ọdún ẹ ẹbí bàbá ńlá tiẹ ńlọkùnrin àkómi tẹ bàbá ńlá tiẹ ní lẹ́yìn adìẹ rẹ fọ ẹlẹ àpò ṣé nítorí ká wá fogójì ọdún jà sí mi ẹ̀yin èèyàn tí wọn ń pè pé ẹ wá darapọ̀ mọ́gun ẹ wá darapọ̀ mọ́gun tani ẹ darapọ̀ mọ́gun àwọn ọkùnrin obìnrin kan ò sí tó ṣe pé yóò lójú ìjà àwọn obìnrin lójú ìjà látàrí ẹjọ́ àwọn ọkùnrin náà ní ọlójú ìjà àwọn máa sọ pé kí láǹfààní obìnrin ẹni tí ò lè bá ní jagun tí ò lè gbèjà ẹ̀yà rẹ̀ nígbà tí ìjà bá bẹ́lẹ̀ kí láǹfààní ká bírú wọn lọ́mọ ẹ̀yin náà tí wọ́n wá ń pèsè ẹjọ́ kùn bó ń làákà ìpín wà ẹ̀rì kékeré fèrè èsì làákà yìí níṣàn pè mí wọ́n ní kí n gbé nǹkan jà fún ọba tí ń jáde bọ́ ọba gbé nǹkan jà mọ́ jáde ọ̀ya ọ̀ya ìjà ti dé ìjà ti dé àwọn èèyàn ti bẹ lójú ìjà ìjà ìwọ oníbèrè kí ló dé ká fi jà ká fi para wa oníbèrè la yasaluna akhahum hina yandubuhum fi naibati ala ma qala burhana wọn kì í bí ọmọ ìyá wọn léèrè tí ti pè wọn ọ̀yà ọ̀yà náà ọ̀yà ọ̀yà náà kí ló dé ká fi lọ para wa ẹnìkan oníbèrè lábẹ́ kíkẹ́ wọn ò ṣe làákàyè olúwa fún wọn làákàyè ṣùgbọ́n wọn kì í lò. àkàràmọ̀kọ́mọ̀wá tó máa wá di ọmọbìnrin ẹni tó bá ti lè fún rò kíkẹ́ ìyàwó rẹ̀ bímọ àkọ́kọ́ ní tí ọkọ máa béèrè ó náà ní kó sí ló bí. ẹ bọ́kùnrin la bí bóbìnrin la ni èso ọmọ náà àwọn méjèèjì àwọn máa béèrè pé kí ló bí. tó bá sọ fún pé obìnrin ló bí olùwàní yakadu yatawara min alqawmi min su'i ma bushira bih yóò máa gbára pamọ́ fún gbogbo àwọn èèyàn kò ní í fẹ́ sálábàápàdé ẹnìkan kò sì ní í fẹ́ kẹ́nìkan rí òun nítorí aburú ń ta fún ní rò pé ìyàwó rẹ̀ bí ọmọbìnrin laburú tẹmọ pé ìyàwó la sì fẹ́ tó bímọ ìyàwó náà bá jẹ́ ọkùnrin tí yóò bí ọkùnrin àbóbìnrin yóò máa fojú pamọ́ yóò máa dá lábàá pé أيمسكه على هون أم يسسه في التراب ساء ما يحكمون yóò mọ wá ronú pé tí kò ń di ọmọ mú kó wọn má ṣe kú pa tó ń tàbùkù tí ń bẹ́ńbẹ́ àbí kó wọn kúkú lọ rí mọ́lẹ̀ láàyè olúwa ní ẹjọ́ kẹjọ́ lẹjọ́ tí wọ́n ń dára wọn. wọn ò lákàyè nígbà tó bímọ nítorí pé ọmọ ti gbọ́ ọmọbìnrin ọwọ́ agbọ́ ọmọbìnrin ọlọ́gbẹ́kòtò ọ̀fọ́ síbẹ̀ láàyè ọwọ́ àbò mọ́bẹ̀ kópa máa kú sábẹ́ ẹ̀ lẹ̀ níbo làákà ìwà títa bá ro ìyà àti àti gbogbo oríṣiríṣi ìpọ́njú eléyìí tóbìnrin bá pàdé látàrí kó lóyún ọmọ fóṣù mẹ́sàn-án tẹ́lẹ̀ yóò tó mu wa láti sàánú ọmọ tó bí ìbá àjọkùnrin ìbá àjọbìnrin èwo nínú wọn ní ẹsọ ọmọ gbogbo lọmọ ṣùgbọ́n gbà tí wọ́n ní làákàyè tó bá ti sọ fún ọ pé wọ́n bímọ bìnrin ìbànújẹ́ ti dórí wọn kodò yóò mọ wá dúdú má gbárí oníṣẹ́ yọjú sáwọn èèyàn nítorí aburú ní wọ́n sọ pé bí yóò mọ wá da lábàá dépò wọn di ọmọ mú ni tàbùkù tàbùkù àbí kò wọn kúkú lọ rí mọ́lẹ̀ láàyè lábẹ́ pẹ̀ níbo ni làákà ìwà èwo nínú àbá méjèèjì ńlọ́dà àbá burúkú torí ẹni Umar ibn al-Khattab radiyallahu anhu ó fi hàn wá pé lóòótọ́ àwọn òsè làákà yìí ṣáájú káwọn gba Islam lẹ́yìn ìgbà táwọn gba Islam làwọn bẹ̀rẹ̀ sí ní ti làákàyè bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí nǹkan ló ti máa ṣe nígbà tó jẹ́ kèfèrí àmọ́ òun ti làákàyè lórí wa bá wá sànù rẹ tó di mùsùlùmí ìgbà náà ló tó ti làákàyè akramakumullah Aisha radiyallahu anha yẹ́bù tí wá nínú hadith iléeṣẹ́ imaamu Bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ al mufrad ó ní tí wọ́n bá sọ fún kẹ́nìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó bímọ Aisha béèrè pé àbóbìnrin nítorí ọkàn béèrè ni pé pé ọmọ ẹ̀dá tó lu adá pé ni tó bá ló lu adá pé àìsàn máa dúpẹ́ fún ọ̀la o kò ní béèrè pé sí ọkùnrin ni àbóbìnrin àwa ń kọ́ lónìí tó bá sọ fún wa pé ìyàwó wa ló bímọ àbẹ́lómìn náà ló bímọ tẹnu pé dáhùn kọ́ béèrè ni pé ọkùnrin àbóbìnrin ẹ pọkùnrin ni kínú mi ò lè dùn délẹ̀ tó bá ti pè lóbìnrin kọ́ ìtumọ̀ rẹ nu béèrè tó ń béèrè ni tó bá ti pè lóbìnrin kọ́ òtórí kodò bí àdá àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ obìnrin kan bí obìnrin kan bí ọ̀sẹ̀ ti kọ̀ǹpútà rẹ̀ dáadáa lórí jẹ́ kóbìnrin kan bí sọ́dọ̀ àwọn ọ̀nà nígbà tó ti pọ̀ gbádùn tó bọ́kùnrin lọ sẹ́yàwó ọkùnrin sì níyà rẹ̀ àkàràmọ́kọ́mọ́gbọ́ mkc ayé dúdúdú ń bẹ pẹ̀lú àwọn èèyàn ti sìn torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n tí a bá wo ìjẹra tó lu ẹlẹ́dàá tó ṣe fún alátàrí pa jẹ́ mùsùlùmí ìjẹra ńlá ni ẹni tó jẹ́ kèfèrí akramakumullah yóò máa sinrọ́ yóò máa sanra rẹ̀ dànù bẹ́ẹ̀ bó ti ṣe jẹ́ pé ní mẹ́tíkà ṣáájú kẹ́sìn islámù tó dé ní àyíká kàába òòṣà ọgọ́rùn-ún ó lé ọgọ́ta ìní bẹ́ẹ̀ láyìíká kàába three hundred and sixty yàtọ̀ sóòṣà ti ń bẹ́ẹ̀ lé kálukú gẹ́gẹ́ bí yorùbá ti wà náà ẹ̀ńtọ́ yorùbá lónìí òòṣà tí wọ́n máa ń jọ sìn papọ̀ ó póríṣiríṣi gbogbo àwọn Yorùbá iná ni ó lè má jẹ ọmọ Ògún àmọ́ ní ọmọ bá wọn pọ́gùn lé ó lè má jẹ ọmọ abọ́yadé òun náà máa bá wọn kọ́ ya lé ó lè má jẹ abọ́ rẹ̀ òun náà bá wọn kún sa tiwọn lé ó lè má jẹ pésù ló ń bọ òun náà bá wọn pọ́n tiwọn lé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kálukú ní kọ̀rọ̀ lé wọn òun náà ló sàkàn kálukú náà tún ló sàkán yàtọ̀ yóò sọ pé òòṣà lè tàwọn ni ó lè máa pe lóró òdílé wọn tán rẹ dànù kọ́ máa parọ́ kọ́kọ́ sí bọ́ gbọ́n àlọ́ sẹ́bọ ní ẹ̀ ń sẹ́bọ wọn á lo orò òdílé orò pọ̀ eégún lé nì. akramakumullah ẹ rí i pé nígbà ayé jàhìlíyà yẹn bọ́ọ̀nù ẹ̀ ti máa ní ní agboolé wọn kọ̀ọ̀kan yàtọ̀ sí ìtọ́wà ní káàbà mi yàtọ̀ sí ìtọ́wà ní káàbà mi kọ́dọ̀ ní tí ọba ló ta lé yóò fi dẹ́bínú rẹ̀ yóò fi sòsà tiẹ̀ dẹ́bínú tí wọ́n máa ń jẹ lóúnjẹ yóò fi sòsà yóò fi dẹ́bínú yóò fi yàwòrán sà yóò ṣe fún fún àtàyà àtẹ̀yìn yóò sì ṣe tán àtẹ̀sẹ̀ fún yóò sì fi kan sọ́rùn yóò tún sórí fún yóò mọ̀ wá bọ́ láti àárọ̀ tóbi bá wá pa lálẹ́ tí ò rí nítorí jẹ lóúnjẹ alẹ́ yóò bá kúkú olúwa rẹ̀ sóúnjẹ alẹ́ wípé wọn tún rí mi lọ́la tí wọn fi solúwa mí subahánàlá then àwọn ọmọ kan fẹ́ pàkíyèsí bàbá wọn lọ sí ibi kí ẹ bọ́ ló ń ṣe òòsà ló ń bọ Islam ọlọ́nà bàbá wọn ní òòsà kan nínú ilé ẹ sì máa pé gbogbo ẹni tí bá ti ń bọ òòsà ẹni tí ń bọgi tí ń bọ ọ̀pẹ yóò máa pàkíyèsí àwọn ọmọ rẹ̀ tí wọ́n máa bí òòsà ń ti ṣe pàtàkì tó wọ́n sì mọ rírì bó san kó ti ṣe jẹ́ńtà àgbọ̀dọ̀ pàtì wọ́n ti ń pàkíyèsí àwọn ọmọ ṣùgbọ́n gbà tí ìsìláàmù dé àwọn ọmọ gba ìsìláàmù nítorí pé àwọn náà ti sọ pé òòṣà táwọn bá ń bọ táwọn ọba máa fìdí rẹ̀ àwọn ọmọdé kò sí tàbí ṣùgbọ́n òòṣà wọn ò ní tọ́jọ́ ẹni rẹ̀ ò ní gùn bàbá yìí ó rí pé táwọn ọmọ àwọn ọmọ ti bọ́ mọ̀ lọ́wọ́ kí ló wá kù tí ó ṣe òun wá dún ní mọ́tà yẹn ti ń bọ̀ tó àwọn ọmọ wa fẹ́ pe bàbá wọn sẹ́sìn Islam tẹ́sí ma pé àǹtí ń sọ̀rọ̀ tipẹ́ ọ̀rọ̀ kì í sábà wọrí kèfèrí nítorí pé ní làákà kìí ṣe làákà yìí ọ̀rọ̀ kì í sábà wọ orí wọn tẹ bá fi onídọ̀la tẹ bá fi ń pariwo ọ̀pọ̀lọpọ̀ ntẹ́ ń sọ yọkàn máa gbọ́ ni kò ní ṣe làákà yìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé anabi wa Ibrahim aleyhi salam ètò olúwa fún wa ń rò nípa ntánàbí Ibrahim sọ lọ́rọ̀ láti fi pe àwọn èèyàn rẹ̀ lọ síbi kí wọ́n yé bọ́gi kí wọ́n yé bọ́ ọ̀pẹ torí pé àwọn adi kìí gbọ́rọ̀ torí pé àwọn adi kìí sọ̀rọ̀ àwọn adi kìí jẹun àwọn adi kìí mumi igi òní nǹkan kan tó lè fi sàǹfààní fún yà bẹ́ẹ̀ lè pẹ́ gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí wọ́n ń gbọ́ wọ́n ń fetí pàlàbà rẹ̀ anabi ibrahim aleyhi salam ó wá fẹ́ ṣe hàn wá ẹni ọba ní kí láti là á kúkú ṣe é hàn ó wá di ọjọ́ kan lọ́jọ́ bí ọjọ́ ọdún wa wọ́n ní ká anabi ibrahim náà kálọ̀ anabi ibrahim wa panirọ́ ike ni ọgbádùn ọkọọlẹ ìní ìsàkìyì onímọ̀ nsáàrẹ̀ nǹkan kan sì tà nabi ibrahim alayhi salam lẹ́yìn bẹ́ẹ̀ nínú nǹkan tá nabi ibrahim yóò ti torí rẹ̀ sọ fún wa lọ́la gbẹ̀ndàlù kìyàm nígbà tí gbogbo wa bá sá dọ́dọ̀ rẹ̀ lẹ́yìn kú lọ́dọ̀ nabi nuh alayhi salam tá a ti baba ńlá wa àdàmọ̀ alayhi salam nígbà tí a bá wa darí ibrahim alayhi salam ta ní ìdààmú tá a wà nù rẹ̀ ìṣòro tá a wà nù rẹ̀ látàrí fóònù mú kankan kan yìí ó fi pọ̀ jù ẹ bá wa tọrọ ìpẹ́ lọ́dọ̀ Allah olùwà ọ̀dà kan kó ti dájọ́ kó máa ná ọmọ ara rẹ̀ lọ́mọ aná kó máa lọ ọ́nà tààrà kó máa lè jẹ́ ná ọmọ ara rẹ̀ lọ́mọ àlè jẹ́ ná kó ná ọmọ alọ́ ọbẹ̀ tààrà. Ànábì Ibrahim alayhi salam wọn wá sọ pé àwọn dẹ́ṣẹ̀ àwọn ọmọ báwọn ti tẹ̀sẹ̀ lónìí àwọn olùmọ̀tọ́ka ti pé ìrọ́tà Ànábì Ibrahim pa yìí ipa ń sáré láì jẹ́ pé wọ́n ń sáré anábì ibrahim ti túbà olúwa ti gba ìtúbà wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń bà èèwọ̀ lẹ́nu ìgbà sílẹ̀ ń má lónìí o ti parọ́ sí tírélà olè kó bí o sì máa kó sí nǹkan kan anábì ibrahim alayhi salam lẹ́yìn ìgbà táwọn èèyàn rẹ̀ pẹ̀yìn dà ó mú àké ó ṣe gbogbo àwọn òòṣà yìí lọ́sẹ̀ ọ̀sà wọn ọ̀bẹ orí omi dànù ọ̀bẹ omi tìkùntìkùn torítorí ọsọ wọn di kútẹkùtẹ kalẹ̀ nígbà tí àwọn èèyàn wọn darí sọ́dọ̀ àwọn òòṣà yìí wọn bá tó ti ṣẹlẹ̀ sí wọn láì jẹ́ pé lẹmí talẹni tó fojú àwọn olúwa àwọn eré ìmọ̀ báyìí eré àpò ẹgbẹ́dẹ kẹsìrì olúwa fún wọn láti àwọn ti ṣe làkà yìí tó ń kó gbogbo ọ̀rọ̀ tó ń bá wọn sọ tẹ́lẹ̀ wọ́n ń gbọ́ wọ́n fi pàlàbà rẹ̀ ó ti wá ṣẹlẹ̀ báyìí talẹni náà tó fojú àwọn olúwa àwọn eré ìmọ̀ báyìí àwọn kan ní wọ́n bá gbọ́ ọmọ kan ọ̀dọ́ kan tí máa sọ̀rọ̀ wọn láì dá wọ́n ń pè ní Ibrahim wọ́n ń pè ní Ibrahim wọ́n ní kí wọ́n lọ mú ànábì Ibrahim alayhi salam ànábì Ibrahim alayhi salam dé tí wọ́ ló ṣe báyìí ṣe gbogbo àwọn olúwa wa lọ́sẹ̀ ó ní rárá àwọn òòṣà òun ló ṣe bẹ́ẹ̀ ojú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ló fi rí ìmọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú òun ẹ wá bí gbogbo àwọn òòṣà tí wọ́n kọ̀ nǹkan òyàn pẹ̀kọ́ tó bá kí wọ́n máa sọ̀rọ̀ wọ́n jẹ́wọ́ ẹni tó fojú àwọn rí ìmọ̀ tẹmọ̀ kọ́ yàtọ̀ sọ̀rọ̀ tá à ti ń sọ ọ́bọ̀ lẹ́yìn òkú sì fọ wọn ló sàtẹ́lẹ̀ tí fi sọ fún ọ pé òòṣà ìgbọ́rọ̀ òòṣà ìsọ̀rọ̀ ẹ̀yìn dáa ju òòṣà tẹ̀ ń bọ̀ lọ ó ti wá ṣẹlẹ̀ báyìí ẹ̀yin mọ̀ yín pé wọ́n ti ṣe ìpalára fáwọn olúwo èké tẹ̀ ń bọ̀ ẹbí wọn léèrè káwọn náà ti ẹ̀sọ́ ta ló fojú wọn rí mà táwọn nǹkan tó yẹ kẹ́ máa sinú wọ́n ń gbà kébò tó gbórí dúró nítorí ẹ fẹ́ máa pinnu nígbà wọn ti sẹ́ni kan láti tọmọ kí wọ́n padà pàbọ̀ sọ́dọ̀ tiẹ̀ náà òsì ríra rẹ̀ gbálẹ̀ tí wọ́n ti wọ́n ti wọ́n ti dúró pé wọ́n fún wa ń tiwa náà ẹbí wọn léèrè tó bá tí wọn máa sọ̀rọ̀ tó yẹ jẹ fáwọn tó tètè wọn bá ti dá méjì àwọn àwọn bá ti kú àwọn òkúkú mọ gbàtà ń sẹmí àtìgbàtà ń kú igi àti ìpẹlẹ àmọ́ àwọn sí ẹbí ọgá wọn àdéhùn ìfọwọ́n tó fà tó kó lọ́rùn tó ló ń bí mi báyìí tó ti fún pàtó gbẹ́kalẹ̀ sí èrèjú ọ̀yà dúrí àkàràwọ̀ kọ́mọlá ó ń rojú pẹ̀lú àti lọ́rùn ẹ̀bí ẹ̀yin náà má sùn máa wọn kó má yẹ pé nítorí fojú àwọn ọmọlẹ́yìn àṣẹkùbọ ìyá ẹ̀yin náà jẹ wọ́n ti wá rí sọ́nà bíi Ibrahim mú àwọn àṣírí olúwa fún wọn làkà ẹ̀ ṣùgbọ́n wọ́n sì ń lò ó ẹ̀rí pé irọ́ gidi irọ́ gidi nínú ẹ̀bọ àǹbọ̀gìbọ̀ pẹ̀ irọ́ gidi nínú àǹpẹ̀lẹ̀ egun ebi rọ́ọ̀nì ebi rọ́ọ̀nì ebi Daniel ti ń gbádùn pọ̀ ebi kàbí rú ìbáraẹ̀nà gbẹ́kúwọ́ wọn larọ ọrùn bó larọ ọrùn gbà wá wọn lọ kónú ẹkú kan ọ̀nà gbogbo yẹn ń kó bókò ẹ̀kọ́ àwọn baba ńlá yín wọ́n máa ń nara wọn tí wọ́n tọ́lá dùn tọ́lá dùn kẹ́kẹ́kẹ́kẹ́ lọ jáde ńlẹ́ masha Allah òmùra dáadáa kọ́ ń lọ bí iṣẹ́ ó ti kún jẹ́ àgbákò òmùmẹ́gbọ́n kó méjì fún alágbárí adáàkú kí ni mo ṣe ó béèrè wọ́n sọ bẹ́ẹ̀ o kí ni wọ́n ṣe láti fún wo mo ti jẹba pẹ́. wọ́n ní àgbàṣà bàbá ńlá alárugẹ wọn náà sọ bọ́ fẹ́ bọ́ ọkọ̀ lórí bàbá ńlá wò lóníkẹ́ máa nà yàn. Allahu akbar kò tún wá ṣe kò bókò lásán o ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ rẹ wọ́n ti rẹ́ sínú òògùn omi àkàràmọ̀kọ́mọ wa wọ́n tún lè ti abẹ́tẹ́lẹ́ kó kìbọ̀ àyìn pàǹsẹ́rẹ́ tó má ti lọ́ọ̀rọ̀ ó ti fà á ọkọ̀ kọ́kọ́ là sí wọ́n lánàá láì jẹ́ pé bàbá rẹ̀ bọ́ ọkọ̀ bá mu. akramakumullah ara ayé ọmọ tá a mà ń ṣe rẹ́díónìk a máa tẹ́ra wá jẹ́ ìtara ọ̀run ti dé yóò súre para yìí yóò súre báwò kí ẹ náà dáa tí fi ń súre fún yín. akramakumullah àárọ̀ ọ̀run tọkadà gbá tó usage bọ́ọ̀lù àárọ̀ ọ̀run ti mọ usage ìgbà tí mẹsìnì gbá àárọ̀ ọ̀run tí ń ṣe ṣe bí ó tún fẹ́ kú padà tẹ́lẹ̀ ibi tó ti wá náà lọ́yẹ kó ṣe kéde. ẹ̀jẹ̀ burúkú irọ́ burúkú ṣé n táwọn àjọkọ̀ tì nù wọ́n pẹ́ lánàá àwọn baba ńlá yín ìwọ lọ́tẹ̀mọ́lẹ̀ ní òkú. akramakumullah àmà tán ra wa dànù nínú àṣà yorùbá tí wọn bá kú wọn tó bá dijọ́ báyìí òkú òdìje gbogbo ara ló péjọ wọn á lọ wọ ẹni tó ga bí rẹ̀ ẹni tó ga bí rẹ̀ onígbẹ́pẹ́ gún wọ̀ wọn àtọ́rọ̀ ọ̀run ti wá wọn fẹ́ bá wọn máa sọ̀rọ̀ àtàrà alẹ́ irọ́ pọ̀ nù gbogbo àwọn ọ̀rọ̀ irọ́ ni irọ́ fún apọ̀ nù ẹ̀ olùwẹ̀lẹ́dàá kọ́ sànù wa olùwàláwa ọgbà wa òsì alẹ́ ní òfò olúwaláwa ọgbà wa òsì kárí ìmálẹ̀ àgbà ìmálẹ̀ àti mùsùlùmí ewu là ní dúpẹ́ fún Allah akramakumullah òsì àtẹgbé kalẹ̀ ẹ̀ ń bọ́gi ẹ̀ ń bọ́ ọ̀pẹ ẹ̀ ń kó oúnjẹ síwájú ẹ̀ oúnjẹ tẹ̀yìn ò lè jẹ ẹ̀ rí jẹ ní ẹ̀ rí jẹ ebi dàrí àti kulikuli lọ́njẹ wọ́n á lọ gúnyán ìṣúṣú ọ̀rọ̀ ọ̀rùn kan rà jẹ lọ́jọ́ ọdún kan wàá lọ gúnyán wọ́n tún pọ̀ dídí orúkọ wọ́n gbé síwájú ọ̀sà wọ́n gbé síwájú ọ̀sà ẹ̀rí tó fẹ́ẹ́ ṣe gbé bẹ́ẹ̀ náà lẹ́bàá àtúkò ti máa rùn àtúkò ti bàjẹ́ àtàwọn ìṣiṣẹ́ tó máa dúpẹ́ pé àwọn ilé ìṣẹ̀ dáná oúnjẹ fún wa wọ́n ṣàánú àwọn ọ̀fẹ́ ká kú dànù ìgbẹ́ là ń jẹ tẹ́lẹ̀ a máa rí yẹn jẹ àtọ́bí òsíkí subhanallah akramakumullah ẹ̀rí tí olúwa tí wọ́n ń làkàyè wọ́n ti ṣe làkàyè nígbà tí ẹ lọ sí ẹ dé síbi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́bà ẹ̀yin ẹ̀ṣẹ́ ronú wọn nínú àwọn arún malẹ̀ ẹ máa gbọ́rọ̀ àwọn arún malẹ̀ wọ́n ti mú nǹkan mú bẹ́ẹ̀ kì í ṣe dandan káàrí wọn à mú nǹkan kan ẹ kọ́ jẹun kó yó tọkàn tẹrin tọkọ gbẹ tọrùn rẹ yọ gbígbà tó pé somalia ló ń gbé oúnjẹ tó yẹ kó jẹ kó yó wọn lọ gbé fún bí ọlọgbẹ pípẹ àbẹ́yẹ òrírí ni àmì rírí wàláyé sọláì mọ rírí ó wà ń kutọnu dáadáa nígbà tá à ń gbé kutọnu Allahu akbar wàláyé yóò rà rí sáì bọ èèyàn mọ̀ pé wọn ríran kankan olùwàkùn ńlá táwọn èsì látàyè àwọn tí wọn wọn máa ń ṣẹbọ kàńtà ni wọn gbé òòṣà kalẹ̀ ẹni pé lẹ́yìn ò bá àwọn òòṣà náà sọlá ìsìn o àmọ́ ojú ń tì wọn ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde tẹ́ bá tó bẹ́ẹ̀ àwọn oríta ni wọn gbé òòṣà lẹ́yìn síbẹ̀ kọmọ kan kó sí tẹ́ bá tó bẹ́ẹ̀ ọwọ awita ojú kankankan òòṣà lọgbọkú gbé jáde ní kútọọnù àwọn gbèsè tà ní wọn sì pọ́njẹ síwájú ẹ̀ tó bá wá lọ tó bá bọ̀ bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀bà wọ́n gbé ta tó ṣe tó ṣe kìpa bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀bà kí ló kú sọ ọ̀jẹ̀ tẹ́lẹ̀ nà kí ni jẹ́ ọ̀jẹ̀ tẹ́lẹ̀ nà ẹ̀sìn làákàyè ẹ̀ ń tẹ̀ra yín dànù bákan náà ẹ̀rí sí yorùbá nínú kí wọ́n ṣẹbọ wọ́n ń sòsà tó lù wá là wá ń bẹ̀ wọ́n lè gbé oúnjẹ kọ́ gúnyán àbí kọ́ ru àmàlà pẹ̀lú dídí ẹran orúkọ àti kí wọ́n ṣe ẹni wọ́n lè ka nọ́mbà ẹni yẹn sáàdọ́rùn láìsí wọ́n wá gbé lọ sórí ta alẹ́ lọ gbé fún lórí ta ẹ̀yin dínkù lára wa ṣe mọ̀ pé ẹ̀yin tẹ̀ ń ṣe dókítà ẹ sọ fún wa ká máa jẹ ẹyin lójoojúmọ́ fà á ká máa jẹ ẹyin mélòó lójúmọ́ ẹ̀yọ̀kan tí wọ́n bá sànù ara rẹ̀ tọ́ ọmọ ẹ̀tọ́ ara rẹ tọ́wọ́n pé ní oṣù mẹ́ta nù ènìwọ́n gbé lọ sórí ta yẹn wọ́n ti wá sí wọ́n lọ gbé sínú gbá wọ́n tún kówó sí wọ́n gbé sórí ta wọ́n mọ̀ súre rọ́ sí igbá àti nkókó sínú rẹ̀ yín ká ni wọ́n gbé lọ fún èso nítorí pé wọ́n ń bọ èso torí ẹgbọdọ tó ẹgbọdọ tó máa ṣètò àmì kéésù ọ ìtukùtù ni ẹ o má tù kí ó ń tukùtù o àṣetán ni àṣetán ni jẹ bá tó máa ṣètò àmì kéésù ó ń tukùtù ni ọ mọjọ ẹmọkọ rẹ yóò bá lẹsù abẹ́yẹn ọ̀mà wọ́n ń sin èsù wọ́n ń bọ èsù ó lè dọ́ta àwọn kan máa bọ́ ó lè dọ́ta àwọn kan máa kú lóúnjẹ owó ọ̀rẹ́ mi fìdí rẹ wọ́n fìdí ọ̀tá rẹ lọ́tà rẹ wá ní àbọ̀rẹ́ rẹ. akramakumullah wọn lò lò onílé oríta èso ọ̀dàrà wọ́n gbé oúnjẹ yẹn lọ fún un tẹ bá lọ tẹ bá bọ̀ tó tún kàn bá ti gbé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ bá ń bẹ̀ àmọ́ wọ́n sọ pé àwọn arúgbó mẹ́lẹ́ ti ṣe kí ni wọ́n ti mú un tí wọ́n fẹ́ mú un bẹ̀ nítorí pé dúdúdú ni ẹ̀kẹ́ jẹ́ ni ẹ̀tàjẹ́ lọ́ba dé akramakumullah bẹ́ẹ̀ lẹ́rìí tí àwọn Yorùbá ń ṣe ẹni tí wọ́n láwọn ń bọ igi ni èèpẹ̀ ni aláàlùkọ nígbà tó lù wá dá wa Allahu azza wa òun ló dá wa àwọn ọ̀sà yìí kò sí ipa kan tá a gbọ́ pé wọ́n kó nínú ìṣẹ̀dá wa. àwọn gan ìfowópamọ́ dá làwọn náà wọn àdádára wọn á ń bọ̀sibọ̀sì wọn dà nǹkan mi níbo ló ti wá wá kíkẹ́ wọn lẹ́tọ̀ọ́ sí ká máa sìn wọn kò yé wa. torí pé dídá lolúwa dá wọn náà àwọn ọ̀daràn wọn wọn àlè pèsè fúnra wọn pípèsè là ń pèsè fáwọn náà bóòlù ló ti wá jẹ́ fáwọn láàmà àwọn ọ̀lẹ ọ̀lẹ tí ò lè dá nǹkan kan ṣe fúnra rẹ̀ wọ́n ti lè dá àtẹ̀tẹ̀ lómìn. òpònú kan wá sọ pé bọ́ọ̀lù náà ni Allah ó gbálẹ̀ nù ẹ̀ ó gbádùn ọ̀lẹ́ lọ́dọ̀ ọ̀lẹ́ lọ́dọ̀ bàbá ẹ̀ ọ̀lẹ́ lọ́dọ̀ àwọn bàbá ńlá ẹ̀ àwọn ìyá ńlá ẹ̀ ọ̀lẹ́ lọ́dọ̀ sẹ́mà ọ̀lẹ́ lọ́dọ̀ lẹ̀ ọ̀lẹ́ lọ́dọ̀ gbogbo ọ̀fá ọ̀dà dúpọ̀ gbádùn ah, ẹni tí ò ma Allah ẹni ń pe Allah làwàdà ẹni tí kò mọ Allah ní fi Allah wé àwọn òsàkúgbèkúgbè ìbẹ̀rù òsì. akramakumullah Allahu azza wa jalla kí kájú kó tó mú yàn yìí sì léyàn láti mú yàn olúwa sì fẹ́ mú ọ ni ló fi pọ́ sẹ́kù tí olúwa ẹlẹ́dàá bá fẹ́ mú yàn òsì bàbá ńlá fún ẹni tó lè gbà á lẹ̀. وأرض الله واسعة ولكن إذا نزل القضاء bọ́ọ̀kọ ìfọ̀bọ̀ ilẹ̀ olúwa fẹ̀ ṣùgbọ́n tí ntọ́lúwa ní ọ̀sẹ̀lẹ̀ sí ọba dé àjálù àrélù kò sílẹ̀ sí ọgbọ̀dún bílẹ̀ ti ṣe pẹ̀tọ́ ní fún mọ́ torí di eléyìí àwọn sáré wọn ò ní agbára kọ́bọ̀ wọn ò ní agbára kọ́bọ̀ ìdánwò ni ẹgbẹ́ bọ́ síwájú ọ̀sà igi tẹ kalẹ̀ òkúta tẹ gbẹ́ kalẹ̀ adáwádé bẹ́ẹ̀ sì gbé kalẹ̀ tá gbé kalẹ̀ ládá bẹ̀rẹ̀ sí jẹ kí ló yẹ kí oṣù ọ̀sẹ̀ yọ kọ́kọ́ jáde bó ṣe rí pé sọmọ pé má má má débi o má dé yọ ojú ẹ dáadáa o àbọ̀ <laughs> nǹkan ajá tún gbé ẹnu sí tó rájà náà ti wà pé you are just deceiving yourself you are out of your senses làkàìdà ẹgbóúnjẹ kalẹ̀ fún tání wọ́n ti wọ́n sọ ẹ̀ ìwọ ó jámán kankan àti ọbẹ̀ rẹ̀ sí ni jẹ gbogbo àwọn tó ní mùtùmùtù náà kọ́ kó jẹ náà bí àwọn ẹran bí àwọn ẹyin tẹ́ gbé kalẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ jẹ tó bá rí tí kìnnìkan mi yóò fẹ́ ewé ni eléyìí òun ò lè fi nǹkan kó jẹ kó sí. subhanallah ọmọ wa kékeré ọmọ tí ó ti jọ ọmọ ọdún kan lọ ẹ wá bá bu oúnjẹ tiẹ̀ lọ́tọ̀ àlejò wa wálé yín àlejò wa rí abo oúnjẹ lọ́dọ̀ ọmọ ó wá sọ fún ọmọ pé à ọ̀rẹ́ mi bá ń gbé abo oúnjẹ yín kí n bọ̀ jẹ ọmọ ọmọ òkè kọ́ bá ń sekún kọ́dà bíbí ọ̀pọ̀ ọmọ kọ́ bá ń sekún kọ́ bá ń dẹ́kun ọmọ òkè ti abọ́ mu dáadáa tẹ bá fà ọmọ tó fà tẹ bá fà ọmọ ọmọ fìgbè òkà dáàmì ẹwà gbàmí o Allahu akbar Allahu akbar ọmọ kékeré nù ọwọ́ dàgbà onílàkàì bó ti dàgbà tó ọwọ́ tó wájú bí odó wájú ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ tó ṣe pé wọ́n ń di lóúnjẹ kú pọ̀tọ̀rọ̀ kí ló wọ́n bá wá gbé wá kọ́ kí ló kó tiẹ̀ wọ́n jí tiẹ̀ kó olè tó ń bọ́ lóṣù àlọ́ gbé wá kú ọ. Allahu akbar rẹ lọlọ a sọ pé innal ladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaban walaw ijtama'u lahu gbogbo ń tẹ̀sìn lẹ́yìn Allah ìpèníjà ni o ń gbogbo ẹni tí ń bọ́ bí ń gbogbo ẹni tí ń bọ́ ọ̀pẹ̀ ń gbogbo ẹni tí ń pèsànfó ń gbogbo ẹni tí ń kọyà ń gbogbo ẹni tí ń bòkè Ìbàdàn ẹni tí ń ṣe ọ̀sán Òṣogbo ń gbogbo ẹni tí ń bọ Bàdàlá àtàwọn míì gbogbo ntẹ́sìn wọn lè tẹ ìsìn ayọ̀ ọ̀húnrò kan ẹ mọ̀ pé lọ́dọ̀ wa lẹ́yìn tó lu a ti dá wa a ti mọ gbogbo ntọ́ dá eléyìí sàǹfààní eléyìí ọ̀sàǹfààní eléyìí wúlò eléyìí òwúlò eléyìí ìyọnu ní gbogbo ẹ̀ láti mà ibo lẹ́sìn ẹ̀sìn títí àǹfààní wò lè títí ń ṣe fún ìyọnu ní àbí èsì ìyọnu ìyọnu lè títí ẹ olúwa máa ń fààní rẹ̀ bó ti ti wá jẹ́ ìyọnu olúwa ọmọ sùtìnà wa náà ní ẹ̀lẹ́ gbélé ayé yìí kọ́ má ṣe fìtìnà. èsì sùn bó ti ṣe rí òun ní gbogbo àwọn òòtà pátá àti áfíríkà àti tí wọ́n ní ní yóò àti tí wọ́n ní ní Latin America àti ní Amẹ́ríkà àti òyìnbó àti tí wọ́n ní ní Australia tí gbogbo wọn bá péjọ pátá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ odò bàbá. olúwa ni wọn lè da ìsinsin ẹyọ oró kan wọlé wíjì sẹ́mi àwòlà kódà tí gbogbo wọn péjọ ìpèníjà ńlá lélẹ́yìí ẹ dákun ẹ já wa nírọ́ ẹ já lùkùrá nírọ́ ẹ kó gbogbo ìta jáde ẹ kó gbogbo wọn jáde Liberty Stadium àyè gbàǹkan níbẹ̀ ẹ kó gbogbo wọn jáde kọ́ńsù ìsísẹ́ ẹyọ hóró kan ni wọ́n dà torí ẹ̀ náà la ti sọ pé kí ni ipa tí wọ́n kó nínú ìṣẹ̀dá rẹ tó fi wá lọ dúró wá dúró sà olúwa wọ́n ńlọ́dọ̀ ọlọ́bọ̀ nǹkan míì ó dájú pé òronú bó o sì olùwà wa ni wọ́n lọ́wọ́ ti fẹ́ máa wù là kó lọ́kọ́ sí gbogbo wọn jọ pawọ́ pọ̀ yóò ṣe pé a nítorí fàtà fi ní ìjákulẹ̀ ni pé ẹ̀dá sàn kó dáa dákẹ́sì wọn náà bá dá sí ni kíní yọ̀ọ̀bá ti lọ wájú ti pẹ́ nítorí ògún ẹ̀pọ̀ náà kó náà wá dá sí àwọn eégún àtòrò ẹ̀yin náà dá sí Allahu akbar olùwà ẹ̀yin ti ẹ̀sùn pọ̀ wọ́n ti yẹ lẹ́yìn ẹ̀sánpẹ̀ hóhómẹ́lì tí èsèsè bá gbé nǹkan kan níwájú wọn wọn bí wọn dá sán lè gbà padà. Allahu akbar báwo kọ pàálíbù wọlé mọ̀kòló àtẹ̀ntì ń tọrọ nǹkan lọ́dọ̀ ọ̀sà àtòsà ká ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ kan náà lọ́dọ̀ kó wọn ọ̀lẹ́ ń gbogbo wọn. ṣé ń jọra pé káwọn bàbá tí wọ́n sẹ́kù lórí ẹ̀mí lẹ́yìn tó lúwa ẹlẹ́dàá ti fọ̀nà mà ẹ̀yin wá sọ pé ẹ̀yin ò bá ọ ẹ̀sìn tìyín tẹ gbọ́dọ̀ kú lórí ẹ̀ ní kẹ́ máa bọ́ bí kẹ́ máa fọ ọ̀pẹ téwé jahannama lẹ́yìn gbà wáyé ni kálá kálá tóbi wá bá ti fọ̀nà mayà ìyẹn tún padà sí jahannama. àkàràmọ̀kọ́ mọ̀ wá bàbá yìí tó ṣe pé ó ń pa àwọn ọmọ rẹ̀ lọ síbi kí wọ́n máa bọ́ bí kí wọ́n máa bọ̀ pé Allah ti ṣàánú àwọn ọmọ àwọn ọmọ ti gba Islam àwọn náà wá fẹ́ pè bàbá wọn tí wọn náà kọ́ gbọ́n bẹ́ẹ̀ kí ó garagara ni wọn máa fi pè yàn fẹsẹ̀ torí la ikraha fid-din àìjẹ́ yàn pa láti gba Islam àwọn ọmọ ẹsìn mọ̀ pé ṣé màá bá bàbá yín sọ bàbá gba Islam sẹ́yìn náà lè bá a là ẹ̀mí ló lọ ilé sọ́kẹ́tì kàbùkù takọ́kọ́ bàbá ọmọ òfin pé ó wí ní àbọ̀jábọ̀ wọn náà tètè túlẹ̀ ẹ gba Islam tẹ̀lé bá a là ó ti jáde. o ti sọ bọ́ǹbù lẹ̀ báyìí bàbá rẹ̀ mọ̀ á ronú sí pé ọmọ yìí mà sọ̀rọ̀ kan ẹgbà Islam tẹ̀lé bá a la ṣé n tí mò ń ṣe ọ̀tọ̀ là ń bẹ̀rẹ̀ ah, ọmọ yìí mà sọ̀rọ̀ ọmọ yẹn ti ń bí léèrè dàbọ̀ pé ọ̀sọ̀rọ̀ ọmọ ẹgbọ́n ọgbọ́n ọ̀gá wọn kì gba islam ibẹ̀ lọ là wà kí ẹ dúró ná kí ló ń pè mí ó sì tètè máa lọ. tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ti wá ti gbọmọgbọmọ àbùkù ni bàbá rẹ̀ ó mú jáde èèyàn tún á kọ́gbọ́n mi ẹ wọ gbọ́n táwọn ọmọkùnrin yìí dá fún bàbá wọn wọn á gbé òòsà bàbá wọn bàtà gbé wọn lọ sọ sí ibi tó ń dalẹ̀ sí ládùúgbò àmọ́ kò jìnnà sílé. Si lọ́nà tó ṣe pé tí bàbá bá dé bàbá ó tètè rí yóò sì mọ̀ pé nǹkan sí ọ. báyìí ìgbà tí bàbá dé bàbá òró ìta níbi tó gbé sí àwọn ọmọ sì júwe pé ó lè wá síbi báyìí bàbá ti dá lọ rí òòṣà rẹ̀ lórí àkìtà bàbá nu gbogbo ìdọ̀tí tí ń bẹ lára rẹ̀ ó gbé padà lé àwọn ọmọ wọn ti dé ṣe sáà ó tó jọ mélòó wọn tún gbé òòtà bàbá wọn wọn ti lọ sọ sórí àkìtàn bàbá tí wọn gbé ń bẹ bàbá wa ronú lọ́tẹ̀ yìí pé nǹkan tó wọn ṣe ni pé èèyàn ò sí láyé táwọn èèyàn fẹ́ gbé kúrò lórí ìtẹ́ eléyìí tó dá lọ sọ sórí àkìtàn àti kó dáàbò bóra rẹ̀ báwo ni wọ́n ti sọjú lẹ̀ tó fi jẹ́ pé wọ́n rí ọgbẹ́ ó lọ sọ sórí àkìtàn ó yẹ kí ó lọ dáàbò bóra rẹ nù bàbá bá gbé ìdà ó gbé kọ́ọ̀tà lọ́rùn tẹ àìbáàmà o tẹni tí ń gbé ọ àbí wọn ò kúkú jẹ́wọ́ tẹni tí ń gbé ọ bá tún dé tó lóun fẹ́ gbé ọ láti lọ sọ sí àkìtàn wọn náà lè dáàbò bóra rẹ ìyàlẹ́nu wa jẹ́ sí bàbá pé àtòòsà àti ìdà gbogbo ó ti ní orí àtìtàkùmá ibi tí bàbá ti wá mọ̀ ike òtò lè dá nǹkan kan ṣe ni ọwọ́ pa àwọn ọmọ àtẹ àgbàlagbà gbọ́n àgbàlagbà gbọ́n tó nínú ọgbọ́n àgbàlagbà ni kéésì gbogbo nǹkan làwọn máa fi sọ̀rọ̀ wọn ò ní sọ pé ọ̀rọ̀ tó ń pè mí sí mo ti wá ṣe làákàyè mo ti rí kó ṣe déédéé báyà bàbá kan nínú ọgọ́rùn àwọn bàbá yòókù ọgbọ́n ni wọ́n fi gbàǹtẹ̀ hùwìn wọn ò ní fẹ́ sọ wípé ìwọ lọ kọ́ mi lọ́gbọ́n torí àwọn dàgbà jù ọ lọ bàbá bá ní kí lẹ́yìn pé èèyàn máa fi di mùsùlùmí nǹkan alárí. <laughs> ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ọ̀dà onáwí òun di mùsùlùmí. allahu akbar tó eléyìí túmọ̀ sí pé tó ẹlẹ́dàá wa tó bá ti fọ̀nà mayà èèyàn yẹ kéèyàn tún wá dúró nínú àná èèyàn yẹ kéèyàn dúró nínú ṣìnà bẹ́ẹ̀ náà ni àwọn kan ní agbègbè ibì kan wọ́n ló ìtàkẹ́sọ́ máa bọ̀ òṣàkẹ́ máa ń bọ̀ yẹn wọ́n wá gbé sí gbangba lóde níbi tí kálukú ó ti rí tí ò ti pamọ́ sẹ́nikẹ́ni ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ tí gbogbo àwọn ará agbègbè yẹn lọ́jọ́ kan wípé kọ̀lọ̀kọ̀lọ̀ ó ń bọ̀ ike kọ̀lọ̀kọ̀lọ̀ ń bọ̀ bí kọ̀lọ̀kọ̀lọ̀ yìí ti ṣe ń bọ̀ tààrà ibi tó ta òòsàrà wọn wà ibẹ̀ ni kọ̀lọ̀kọ̀lọ̀ yìí ló mórílé ìgbà tí ó wá débẹ̀ ó wo òòsàn ó wá gòkè ó gun òòsàn lórí ńgbà tó wá dé òkè tó dé orí òòsàn dáadáa lọ́wọ́ àtọ̀ ọ̀tọ̀ ló sà lórí ọ̀kan nínú àwọn onílà ka ibẹ̀ wa wò pé ah, ah olúwa tiwa tá ń bọ̀ ní kọ̀lọ̀kọ̀lọ̀ wa tọ̀lé lórí kò sì sí nǹkan kan gbára rẹ̀ lẹ̀ àwa fúnra wa a lè tẹ́ sílẹ̀ sẹ́nìkan tọ̀ sí wa la à ń bọ̀ sí wọ́n tọ̀ sí wa lórí. ló ń bá lòun di mùsùlùmí tó ọ̀rọ̀ bọ́n yẹ̀bù olùtọ̀lẹ̀ bẹ́ẹ̀nù alẹ́ yìí lọ́kọ̀dẹ̀ hánà máa ń bá lẹ́tà alẹ́ yìí tà àlébù. wọ́n ní kọlọkọlọ ń tọ̀lé lórí á àbùkù bá gbogbo ẹni tí kọ̀lọ̀kọ̀lọ̀ tọ̀lé lórí òun sì ọmọ bẹ́ẹ̀ni ẹmọ yóò tó tó ti mụ sílẹ̀ sí mu nígbà tó lu ọ̀fẹ́ fi wọn náà mànà ọ̀pọ̀ ẹmọ nǹkan lóluwà ti fi hàn wọn náà lára òòṣà tó ń ṣe gbogbo oríṣiríṣi ló ti tí ti fi hàn látara pé ò lè dá ambọ̀sibọ́sì yóò ṣe fẹ́ lòun òòsà kì í gbèjà ara rẹ o àwọn ẹni tó ń bọ ló máa ń gbèjà rẹ nínú ẹni lára ti anabi ibrahim aleyhi salam ó yẹ káwọn òòsà yẹn kí wọ́n ti anabi ibrahim bí ọ̀sẹ̀ ti sojú ni ṣùgbọ́n nǹkan táwọn sọ ni pé ẹ jẹ́ ká wá nǹkan kan ṣe sọ́rọ̀ ibrahim ká sọ sínú náà tá a bá ní kan sí o ẹ̀jẹ̀ àjò rárá o tá a bá ní kan sí Allahu akbar torí di eléyìí ó túmọ̀ sí pé ìròmí òòsà tó ń jó lórí omi onílù rẹ̀ ń kọ́ àwọn tí ń bọ̀ ni kò ní kankan tó lè ṣe sẹ́ni kankan àwọn ẹni tí ń bọ òòṣà àwọn ẹni máa gbèjọ òòṣà ẹ wá kèsì o gbogbo kí tó bá gbé kalẹ̀ gbogbo èrè tó bá gbé kalẹ̀ tí wọ́n ń bọ kì í jẹ́jú lásán máa o kì í sì jèrè lásán máa nǹkan mú kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ́ bọ́ kí wọ́n má fi ẹ̀bọ lẹ́nu ẹ̀rí kí wọ́n máa sọ fún yín pé ọmọdé ọmọ ògùn ó ń pè lẹ́kọ̀ọ́ nítorí wípé àwọn òrí nígi lásán lóòótọ́ kò jẹ́gi lásán má àwọn òrí lóòótọ́ lásán lóòótọ́ kò jẹ́ òótọ́ lásán má ṣùgbọ́n tí ló ṣẹlẹ̀ ntó ṣẹlẹ̀ torí pé gbogbo ntọ́ bá wá di ní Islam lọ́wọ́ olójú dúdú gbogbo wa wọn àríran rí nǹkan kan Ànábì sallallahu alaihi wasallam fi yé wa ó ní wọn ò ní gbé òòṣà kankan lẹ̀ kó wọn máa bọ́ àfi káńjà mú kó fi bẹ́sẹ̀ àǹjẹ̀nù owó dòńdò èmi là ń sìn ẹ wo àpèjúwe ńtọ́ ṣẹlẹ̀ níjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tóní talẹ́ni náà tí ọlọ́ba wà hu òòtá mànáta tókòtókò àwọn sàhábà kan láwà ní wọn lọ wọn sì hu igi ń láwùjá títakùn títakùn wọn bá dé wọn sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ ẹ̀bẹ̀ wa ti jẹ́ àti òwú tìtàkọ̀ tìtàkọ̀ òkú nǹkan kan bẹ̀ mà anábì ní rọ ẹ sì wú ẹ padà bẹ̀. wọ́n débẹ̀ padà wọ́n bá bá arúgbó kùjọ́kùjọ́ kan arúgbó bèrè kùjọ́kùjọ́ ọba déédéé bíi tíbi tí wọ́n wà. àwọn sàhábà wọn pàkíyèsí ara wọn níta nàbì wí ni o níta àti ìpanu igi láwù òòtà tí wọ́n ń bọ gángan àǹjànú tó wà ń bẹ̀ òlélẹ́yìí wọ́n lé mú kó tó rí pa wọ́n ṣe wàhálà àmọ́ wọ́n pa ànábì ní ẹsẹ̀sẹ̀ rí wù ní. torí ẹ̀jí tẹ́ ẹ̀rí tán gbé kalẹ̀ èrè tán gbé kalẹ̀ òun gbọ̀ngàn kọ́ ni àlùjànnú kan ti gbàgbẹ́ jókòó. torí ẹ̀rí ṣe jẹ́ pé tí wọ́n bá láwọn ṣe tutù bá láwọn ṣe tutù eégún lápèjúwe ẹni tí gbogbo wọn dúró wọ́n ń retí wọ́n ń retí kí eégún ọ̀fọ̀ torí pé tó bá tó fọ̀ ìgbà náà làwọn ò tó lè kó eégún jáde ó kẹlẹ gbọ́ ó ní bàbá ti dáhùn bàbá ìwọ torí pé àǹjẹ̀nú kan bẹ pẹ̀lú gbogbo tó máa ń ṣe náà ń bọ bí à ń bọ̀ pẹ̀ àǹjẹ̀nú kan wà pẹ̀lú wọn náà ni nítorí pé àǹjẹ̀nú ọ̀bá sí pẹ̀lú wọn wọn ò ní ṣe kalẹ̀ wọn ò ní ṣe láti wọ jahannam torí ẹ ló ṣe jẹ́ pé àwọn ọmọ sọ́kọ́ wọn rí nǹkan kan àwọn nǹkan ló ń tẹ àwọn láyà àwọn ò lè sílẹ̀ ọ̀nà náà níbi táwọn náà wà. tọ́ Allah azza wa jal látàrí àánú rẹ̀ tó ní lórí wa olú ẹlẹ́dàá wa ṣàánú wa ó sì wá ní mùsùlùmí olú ẹlẹ́dàá wa ṣàánú wa ó sì wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwa náà nípìnlẹ̀ gbogbo wa àìsè mùsùlùmí Allahu ló ṣàánú wa. كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا bẹ́ẹ̀ lẹ́yìn náà rí tẹ́lẹ̀ o olúwa ló pé dẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí o ẹ má sàsùn péye o ẹ má dúpẹ́ fún allah gbogbo gbà tó bá wọ allah kẹ ẹ má jẹ́ mùsùlùmí kó sọ́gbọ́n tẹ lé dá òun ló wù tẹ̀sí jẹ́ mùsùlùmí ẹ má wá dúpẹ́ fún lórí ìdẹ̀ra yìí ẹ sì máa fi gbogbo ògbà bẹ́ẹ̀ kọ́mọ́ pààyàn dàsa ìdá ẹ dènà sirata al-mustaqim sirata alladhina an'amta alayhim ghayra al-maghdubi alayhim wala ad-dallin ẹ máa fojoojúmọ́ ẹ máa fi pé Allah ẹ máa fi tọrọ lọ́dọ̀ rẹ̀ kó túbọ̀ fẹsẹ̀ yín rinlẹ̀ lórí ojú ọ̀nà tẹ́ ti wà nítorí pàǹtí ṣe ìsìláàmù lónìí òǹkọ́ lọ́jà bìkan kú lórí ẹ̀ nítorí pé òṣè islam wọ́n padà kú lórí nǹkan mi àǹfààní wo ló ṣe àǹfààní wo ló ṣe nítorí pé wọ́n mọ̀ ní ọ̀rọ̀ sẹ́dẹ̀rẹ̀ mi ń máa ń dín فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون ẹnikẹ́ni tó bá fi islam lẹ̀ tó lọ́wọ́ ṣe má tó wá kú ní kèfèrí iṣẹ́ rẹ̀ bàjẹ́ láyé àtìlọ́ iná ní ọwọ́ inú iná ọmọ bẹ̀gbẹ̀rẹ̀ kèsì akramakumullah kí ni nǹkan tí wọ́n rò pé ń bẹ tí wọ́n ń ṣe lẹ́sìn tó ṣe fi wé islam kò sí kò sí wallahi kò bá jẹ́ àwọn dúdú ní í ṣe kò bá jẹ́ àwọn funfun ní í ṣe kò sí nǹkan kan tó ṣe fi wé islam báwo ló ṣe fẹ́ fi wé islam nǹkan míì tí wọ́n ń ṣe dà tọ́jẹ́sìn lọ́dọ̀ Allah islam sì lọ́lúwa sọ yìí pé inna ad-dina 'inda Allahi al lágbájá ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ní Islam ẹ̀sìn òpó méjì lọ́dọ̀ Allah inú kọ́ jẹ́ni tó wọ̀nà àbí kọ́ jẹ́ni tó ṣìnà. Olúwa sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. Olúwa ni mo ti pé ẹ̀sìn yín fún yín lónìí mo ti pé ìdẹ̀ra mi lé yín lórí mo wá yọ́nú sí Islam kọ́ máa jẹ́sìn fún yín. Ọ̀kan nínú àwọn Yahudi ó ní àyà yìí tó bá pa àwọn olólùwà sọ̀kalẹ̀ fún àwọn ọ̀kì ọjọ́ yẹn àwọn máa fi sọdún rẹ̀. Islam onálẹ̀sìn gbogbo ànábì pátákáàfà mọ́nàbì kan á ti ṣe mùsùlùmí. Adúpẹ́ fún Allah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní nahnu ma'ashara al-anbiya abna'u 'allad. Àwa ìsọ̀wọ́ àwọn ànábì àdàbí ọmọ orogún ni dínú náà wà. Ẹ̀sìn wa kan náà ṣùgbọ́n àdàbí ọmọ orogún ọ̀nà tó lù wá sọ pé kíkálukú ọmọ gbàtẹ́ sí ti ìsìláàmù tí ẹ̀yìn ló lè yàtọ̀. bí àpèjúwe gbogbo àwọn anábì ń sàlù àlá ìwọ tó ọlọ́run tẹ̀lé anábì kan náà anábì lónìí àlọ́ aláwo lọ́ọ́ máa ń ṣe àbálò àlọ́ olóńgbò gbogbo anábì ń sàlù àlá nínú hadith eléyìí máa Abu Dawud rahimahullahu gbé jáde olóòlù sallallahu alaihi wasallam ń sàlù àlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan ó ní hadha wudu'u man la yaqbalu Allahu salatahu illa bihi ilé ìlàlù àlá ẹni tó ṣe pé tí ó bá ṣe bẹ́ẹ̀ Allah ní gba sọ̀láàtì rẹ̀ káfọ oríkè lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó tún wá sàlù àlá ọkọ̀ oríkè lẹ́ẹ̀mejì méjì ó tún sàlù àlá ọkọ̀ àwọn oríkè lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ọwọ́ aṣọ yìí pé hadha wudu'i wa wudu'ul anbiya'i qabl eléyìí làlùwàlá mi òun náà sì làlùwàlá àwọn ànábì tó síwájú wọ́n ṣe àlùwàlá lànàbì pé àlùwàlá òní òun náà sì làlùwàlá àwọn ànábì tó síwájú ọ̀ torí ẹ ẹ sì rí i pé gbogbo ànábì kí ló ló wá ń pa wọn wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut dájúdájú a ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú àlùmọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tá a fi rán wọn òun náà ní kí ẹ fi àwọn èèyàn kó máa sin Allahu lónìí kan wọ́n ti dìnnà sáwọn ọ̀tá gbogbo ànábì ló gbogbo lọ síbi àtẹwàhì kò sí sànábì kan tí èsì sọlá kò sí ànábì kan tí èsì sọlá ẹ̀rí kolo ẹlẹ́dàá yóò ròyìn gbogbo ànábì fún wa nínú suratul anbiya wọ́n máa ń ṣe sọlá wọ́n tún máa ń kóró àwọn àwọn mọ̀lẹ́bí wọn àwọn ìyàwó wọn àwọn ọmọ wọn láti ṣe sọ́lẹ̀. nínú tí ànábì Ìsá alayhi salam tó sọ táàbí tí ànábì Muhammad sallallahu alayhi wasallam wọn tó dé ó ní wa awsani bis-salati waz-zakati ọwọ́ àwọn pàmí láti kí máa ṣe sọ́lá kí n máa yọ zàká wọ́n lọ ń tẹ̀lé sọ́lá tìrẹ sáwù sáwù zàká tìrẹ sáwù. lẹ́yìn náà sáyé fi ẹ̀gbọ́n kọ́mọ ṣe sọ̀láàtì kan onísọ̀láàtì ànábì Ìsá kọ́mọ yọ zakati kan onízakati ànábì Ìsá lẹ́yìn tó lùwà ti ránàbì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì tó ní gbàdíjọ́ gbẹ̀ndà òkèèyà. ànábì tó sọ fún wa pé law kana Musa hayyan ma wasi'ahu illa ittiba'i tánàbì Musa bá ń bẹ láyé kò lè ráyé gbé àtikọ́ tẹ̀lé ajẹ́pọ̀ àtúgbẹ́ fún Allah ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra Islam àwọn ẹni tí ìsì mùsùlùmí wọ́n ń ṣe lára rẹ̀ nítorí Islam àwọn ẹni tí ìsì mùsùlùmí wọ́n ń bínú rẹ̀ nítorí Islam kò sí ẹni náà tí ìsì mùsùlùmí tí ó máa bínú mùsùlùmí nítorí Islam waddu law takfuruna kama kafaru fatakununa sawa. olùwani wọ́n fẹ́ kéyìn náà di kẹfẹ́rí báwọn ṣe jẹ́ kẹfẹ́rí tẹ̀lé bá jọ dọ́gba bẹ́ẹ̀ gbọ́ lárúbáwá ebi ẹ̀ mọ́ta wá wò yorùbá wọ́n máa ma yorùbá láìjẹ́ ẹni tẹ̀lé bá jọ dọ́gba olúwa ni wọ́n tẹ̀tẹ̀ sí irun min ahli al-kitab law yurdunakum kọ ba'di imanikum kuffara hasadan min 'indi anfusihim min ba'di ma tabayyana lahum al-haqq lọkùnrin olùwani ti pọ̀ nínú àwọn ahli al-kitab àwọn yahudi àti nàfàrà ó wù wọn ike kí wọn dání padà sí kékeré lẹ́yìn tí a ti jẹ mùsùlùmí lẹ́yìn tó dodo ti hàn sí wọn pé islam lọ́nà táwọn wa ti yín lọ́nà tó gba islam àwọn sọ pé kẹ́ gba islam tẹlẹ bá a la ẹgbàá náà ní kó tó dọ̀la kí lè wọn kórìíra tiwa sí kí lè ń ṣe ìlara wa sí ẹnjẹ ká di kèfèrí bíi ti yín ká lè jọwọ jahannam bẹ́ẹ̀ni nítorí pé ẹni títí ẹ bá ti ta yóò ṣe fọtẹ lómìnira mà wá ẹnì kan tí wọn lọ́nà kan gba ìsìláàmù àmọ́ wọn fẹ́ gbà kò wá wù wọn kẹ́nìkan ṣe ìsìláàmù nítorí ẹ gbogbo bó ṣe ṣe tánàbí rẹ ni wọn máa wá gbogbo bó ṣe di ọlọ́nà láti ṣe ìsìláàmù ni wọn máa sánà ṣe ìwọ ẹni tó fẹ́ ṣe ọ ọmọ tó ń gbà lérò ìwọ tí wọn fẹ́ ṣe ní kọ́ ọmọ sọ àtúnkù yìí ẹni tó fẹ́ ṣe ọlọ́nà ọmọ tó ń wá ẹni tó fẹ́ ṣe ọlọ́nà kò gbàgbé ọmọ àjẹ́ńdà wọn náà ló fa ló fi jẹ́ pé ní gbogbo bíkíbi bó ṣe di kèfèrí ni wọ́n ń sànà fún ọ tọmọ abájọ léèwé wọn là ń ṣe borí tọmọ kí tọmọ aborí wọn ní màwé atẹ́gùn ò ní fẹ́ sí wọn lórí àbí ẹ̀kọ́ ni tí wọn bá ń ṣiṣẹ́ tó bá dárún gbà sí wọn ni no no no no no a lè tọlọrẹ́tì nọ́ọ̀sẹ̀nsì torí pé wọn mùsùlùmí lọ dárún gbà sí ni o ẹ̀rí gbogbo àwọn tí ì Mr Peter àwọn lè dárò gbà sí wọn ni wọn fi ṣe pásítà àmọ́ wọn mùsùlùmí no and the no is capital no àwọn ò lè bà gbogbo sẹtọ bá fẹ́ ṣe kí wọn bá ti rí ọ wọn ti gba àwọn mùsùlùmí ẹ ní ah ṣé mùsùlùmí ìsọmọ orílẹ̀-èdè à ń torí pé tí wọn bá wọ ọbẹ no no no no àti ẹsẹ àfẹ uniform tá a fẹ́ fún fi sẹ́yìn ọbàjẹ́ tẹ́mọ́ ara wọn obìnrin mùsùlùmí tẹ́ múra dáadáa tọ́ bu ara wọn bólúwa ti tẹ́ ní kí wọ́n bóra ẹ̀rí tí wọ́n máa fọkọ ọkọ̀ burúkú wọn máa fi pè wọ́n wọ́n lè pé gun mọ́kà nítorí kí wọ́n mọ̀ bá tẹ̀sín yàn ó fi kórira wọ́n máa fi wọ́n máa pè wọ́n lórúkọ burúkú tí wọ́n fi ní fẹ́ tẹ̀sín yàn wọ́n rí pé ìwọ ìmúra rẹ tọ́jọ́kùnrin ìmúra tẹni tó ṣe déédéé pẹ̀lú bí Islam ti ṣe kí wọ́n máa múra ni ọ̀ máa fẹ́ wọ́lẹ̀ bí ti wèrè wọn aṣọ kó ṣòkòtò àbúrò rẹ lọ wọ wọn aṣọ kó sílẹ̀ yín wọ tẹ̀gbọ́n yín sí. nítorí di eléyìí báyìí akramakumullah gbogbo ọ̀nà ládùúgbò sẹ́yìn gbé ńkọ́ wọn ò ní jẹ́ ká eré ti bọ́ra ariwo ni lóru àti lọ́sàn-án ẹ̀ ẹ̀ bọ́ ni ó dìgbà bá kéèkì tó rí pé torí wọ́n dúró lọ́wọ́ tẹ̀fọ́rọ́ náà kàmá kẹfọ́rọ́ pẹ̀tẹ̀kọ́nù náà sàwà ó wù wọn kẹ́yìn yóò di kèfèrí báwọn ti jẹ́ kèfèrí tẹ́lẹ̀ bá dọ́dọ́ gbà. ìdílù ẹ̀rí pé sọ máa ń ṣẹ́gun ẹ̀yin tẹ́ ẹjọ́ mẹ́gun ọmọ eléégún ẹ̀yin nìkan lẹ́ ń ṣẹ́gun kí làwọn afẹ́ ti ṣe olúwa ti gbà wà là ó ti kó wa kóònù gbogbo nǹkan o kí ló dé wọn sọ pé bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà ẹ bá máa yorùbá ni ọ ìwọ náà ṣẹ́gun náà àbí tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ni tí mo máa títì gbogbo yẹn máa fún lówó yóò sì máa pé ebi àtàbàbà yìí wọ́n ń gbé lárugẹ wá jẹ kòkókò tí bàbá ńlá tèmi náà yàn kárí. àwọn yẹn kẹ́ lọ stadium nìkẹ́ lọ́ máa ṣe eégún yín bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́ẹ̀ máa tẹ̀sí ẹ̀ ń gbé kúfúrú sírùkù bàbá yín lárugẹ ẹ má pàṣẹ àṣàkùn bàbá olóńgbẹ máa ṣe sírùkù. àkàrà ọmọkùnrin wọn ẹ rí i pé níṣìí wọn làwọn sọ̀rọ̀ látago bá ìtago bá káwọn ọmọ jáde wọn dúró tọkùrú náà tẹmàtọfẹrú pẹtẹkùnú náà sàwà á torí kó lè sọ pé gbogbo ìlú ní sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn náà tó bàjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ń sọ̀rọ̀ máa sọ̀rọ̀ nínú yàrá rẹ̀ máa sọ lágbèrè rẹ̀ ẹ̀yin olóró ẹ péjọ sí stadium ẹ máa sọ̀rọ̀ yín lálẹ́ ńbẹ̀ àbúrò kíkín jẹ́ agogo àti agogo àìgbọ́dọ̀ jáde níbo ń bẹ̀ nígbà tí wọ́n ṣe ẹrú lọ́dọ̀ wọ́n ṣe ẹrú rẹ wọ́n ṣe ẹrú bàbá rẹ wọ́n yá lùgbé lọ́dọ̀ rẹ. gbogbo mi káwọn tẹ́jà káwọn wọ́n wàhálà ẹni tí wọ́n máa ṣe nítorí pé bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà làwọn ń bá ká. àbọ̀ rẹ̀ sọ torí pé ó dàbí ìgbà tí wọ́n ná yàn kò bókò ní ẹkún ni wọ́n sọ. ṣé mo tún nípìnlẹ̀ abọ́gibọ̀pẹ̀ ni làwọn Yorùbá yìí àwọn tó gba islam gba islam gbà tó tún yá ẹ̀sìn àwọn nọ̀tọ́rá dé àwọn kan gbà ṣé bá wà wò èèyàn mélòó ló kù ní à ń bọgi bọ̀ pẹ̀ kí ni pàtẹ́ńtéèjì wọn táwọn tó gba islam àtàwọn tó gba nǹkan míì táwọn lọ́pọ̀ jù ní àbáwọn kéré jù ẹkún tẹ̀ ń gbọ́ nù ọwọ́ awù wọn tó gbogbo yín ṣe sá máwọn lọ gbóòní gbogbo yín ṣe sá máwọn lọ́wọ́ àwọn fẹ́ fà yín padà pátá ní padà sínú kíni gan àbá ń pè ẹ̀yin náà tẹ́ di mùsùlùmí tẹ́ lè bá a là àwọn ń pè yín kíkẹ́ wá sórí rẹ nì àwọn ń pè yín kíkẹ́ yín ò di mùsùlùmí bọ́sì ìkórìíra gbọ́rọ̀ wa farabalẹ̀ kó fi gbọ́ àti làákàyè rẹ̀ ó rí i pé òdodo là ń bọ́ sọ. So àmọ́ tí kòrìíra bá ti ń dọ̀ láàmú ẹ̀yin mẹ́yìn nǹkan tó wúlò náà máa bá yẹn sọ ìkórìíra ìjẹ́ kéèyàn gbọ́ kéèyàn tó wá parí ọ̀rọ̀ rẹ̀ síbi tí ọ̀dà kó ló wá má jẹ́ ká parí tiwa síbi tí ọ̀dà lẹ́yìn tá a ti wá mà kó ló wá ṣe ìdẹ̀ra ńlá yìí fún wa ìdẹ̀ra tó máa ń ṣe fún yàn ìpèníjà ńlá ni sọ́ọ̀sọ̀ kọ́ bọ́ kalẹ́ àbófin ọwọ́ yọ̀gbọ́ kẹ́mu ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ tí o sì bọ́mọ lọ́wọ́ ìpèníjà tó wà bẹ́ẹ̀. kí ṣe gbogbo èèyàn tó lù wá fi ṣe kò ń jẹ kó ṣe Islam iná ni wọ́n máa ń ṣe kalẹ̀ ọ̀nbẹ nínú wọn tó ṣe pé ó ti máa ṣe Islam yẹn bọ̀ ló kú fẹ̀rẹ̀ kó kú lọ́ba lòun ò ṣe má gbogbo ìyẹn tí táwọn yẹn bá wá gbà lónìí kan mọ́ yọra wọn lẹ́nu òun ò ṣe má náà ni olúwa kọ́ máa ṣe bẹ́ẹ̀ fà wá. ó ń bẹ nínú àwọn èèyàn tó pé láti ìpìlẹ̀ ayé rẹ̀ tètè rí wọn màá ṣe yóò sì fẹ̀rẹ̀ kúkú wọn bá gba Islam tí àwọn kèfèrí ń bá gbìyànjú títí títí ìrìn ẹ̀ ẹ̀ ń ń yọra yín lẹ́nu Islam lọ́nà ó ti di mùsùlùmí tó olùwàkóso bẹ́ẹ̀ ń gbogbo àwọn tó sì sẹ́kù nù kèfèrí kọ́ dákun ó dé káwọn náà lè gba Islam ìwọ́n tó ti wá bára rẹ nínú Islam ó yẹ kó o máa ń ti máa wó ìsìláàmù dànù mẹ́ni tí ń ṣe tó gbó dànù mọ́ lọ́wọ́ yìí ṣe nítorí kó lè bá ṣe o kó lè bá sọ́ra fún un àrùtù ṣẹ́rẹ̀ lẹ́lẹ̀ ṣẹ́rẹ̀ làákín lè ẹ̀tẹ́kẹ̀yì ọmọ ìlàyà àrùtù ṣẹ́rẹ̀ wọ́pọ̀ àbí mo máa burú yìí ṣe torí kí n lè bá ṣá burú àmọ́ kí n lè bá sọ́ra fá burú ni torí sẹ́ni tí ọ̀gá máa burú láburú ó súnmọ́ kọ́rọ́ọ̀lù torí ẹ̀ ni agbọ́dọ̀ àwọn kíni àti kíni ìní máa wó ìsìláàmù dànù mẹ́ni tó bá ní lọ́wọ́ ọ̀kan nínú àwọn olùmọ̀ẹ̀sìn islam onáni sheikh muhammad ibn suleiman at-tamimi an-najdi ó ti bá akọtìrà kékeré eléyìí ti ń bẹ lọ́wọ́ mi nínú rẹ̀ ló ti fi àlàyé kíni àti kíni látàrí ìwádìí nínú alukur'ani àti sunna ìní máa wó ìsìláàmù dànù mẹ́ni tó ní lọ́wọ́ tí ó sọ dẹni tí ò ní ìsìláàmù má tí ó di káfíìn lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí ìwà tó lùwà ti sànú pẹ̀lú ìsìláàmù ìkíkọ̀ sọ́ra fún wa. alákọ̀ọ́kọ́ wọ́n ní ká mọ̀ pé àwọn nǹkan tí máa ń wó ìsìláàmù dànù mọ́yàn lọ́wọ́ àwọn nǹkan mẹ́wàá ọ̀ràn yẹn ní ká sọ́ra fún wa ẹyọ kan nínú gbogbo nǹkan yìí yóò wó ìsìláàmù rẹ tí ó dìtàn wàá ṣọ́ra fún gbogbo ẹ̀ má jẹ́ ẹni tó jẹ́ pé ẹyọkan nínú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ gbọ́wọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ṣẹ̀lẹ̀ ìṣẹ̀bọ̀sí Allah ìṣẹ̀bọ̀sí Allah nínú jíjọ́sìn fún kíyàn ọba olú ẹlẹ́dàá wa kọ́ bá wórogún kọ́ máa sìn gẹ́gẹ́ bá ń sẹ́ ń sìn Allah kọ́ máa pè gẹ́gẹ́ bá ń sẹ́ ń pè Allah kó máa sáde rẹ̀ bí bá ń sin sáde Allah kó máa ké gbàjarè lọ́ba bí bá ń sin ké gbàjarè lọ́ba Allah gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ìsìláàmù rẹ̀ ti di tán torí ẹ̀ láti máa lọ́gùn rẹ̀ tí gbogbo mùsùlùmí létí tátátá ọ̀ gbọ́dọ̀ lẹ́bọ lẹ́rù ọ̀ gbọ́dọ̀ fi nǹkan kan sí Allah kódà tí o bá fi ẹnìkan ṣẹgbẹ̀rẹ̀ fún Allah nípa àtẹ́ ọ̀fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ràn Allah òdì káfíìrì ọ̀dọ̀ ṣẹbọ ìsìláàmù rẹ̀ bàjẹ́. tó bá tẹ̀sẹ̀ nìkan ṣẹgbẹ̀rẹ̀ fún Allah níta bẹ̀rù ẹ̀ ń bẹ̀rù rẹ̀ bó ti ṣe ń bẹ̀rù Allah òdì káfíìrì ọ̀dọ̀ ṣẹbọ. ìbẹ̀rù wípé ó lè dá faburú sí ọ kódà bí Allah ọ̀fẹ́ ó lè faburú sí ọ ó ti di ọ̀ṣẹbọ. àmọ́ kó bẹ̀rù ejò kó bẹ̀rù náà kọ bẹ̀rù kòtò kọ mọ́jà kòtò eléyìí ọ̀sọ́ di káfíìn. àmọ́ ìbẹ̀rù pé èèyàn lè dáfi nǹkan ṣèyàn èyí tó jẹ́ pé Allah nìkan lọ lágbára bẹ́ẹ̀ onìkan lọ gbọ́dọ̀ bẹ̀rù bá. kọ́mọ fojú sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah ẹ̀yin la fojú sọ́dọ̀ ẹ̀yin o bàbá bọ́ sí ẹ̀yin náà ni bàbá kú díẹ̀ ká o ti lọ sẹ́bọ́ òun gẹ́gẹ́ bíi ta o fojú sọ́dọ̀ rẹ̀ o fojú sọ́dọ̀ rẹ̀ o kú ọ̀tàn àbí ọ̀tàn igi lẹ́yìn ọgbà rẹ̀ wó kí wọn náà wó dànù olú ẹlẹ́dàá nù ká ẹ̀yin agbára lé o bí ọba ti ti nínú ọjà yìí á ti wó dànù ó gbá lẹ́nu ẹ̀ ọgbára lé sànù òun gẹ́gẹ́ bíi sànù atẹ́gùn ti wó nǹkan dànù olú àlèyàn máa ń gbára lé téèyàn tẹ́ yóò bá ẹ̀rì kí ti pọ̀ jù wọ́n bọ́ọ̀tà ń bẹ̀ wọ́n kórópè ni mọ́rúwá ni bọ́ọ̀sì ni táìsì ni ọlẹ́gbọ̀n ọláyà ọlọ́ọ̀gá kí ni ìṣúná gbogbo eléyìí ṣírk ìṣẹ́bọ sí Allah ọlá tani jama ọlá Allah níbi tí ọba sẹ́gbọ̀n tí ọba sábùrọ̀ tí ọba sọ́gàn tí ọba síyàn tó ti kú ó ti parun olúwa ń ṣoore fún wa à ń fi ń tì sọ́dọ̀ èèyàn à ń ṣẹbọ sí Allah eléyìí tí ò gbọdọ̀ wáyé gbọ́wọ́ wa mùsùlùmí gidi ìṣẹbọ sí Allah ọwọ́ ẹ kìí ṣe kó dìgbà tó bá ṣẹ̀dúró níwájú òòṣà pèsè dìgbà tí wọn náà bá ń dáwọ́ gbé ẹbọ níyì wọn tó sọ pé ṣẹbọ Allah nínú àdìsá nàbọ Muhammad sallallahu alaihi wasallam wọn ní ìṣẹbọ Allah eléyìí tí ó ṣẹlẹ̀ nínú àlùmọ yìí ọwọ́ ó ju ìrìn àwúrèdè lọ lórí àpáta dúdú lóru tó ṣókùnkùn birikiti bó láti fẹ́ rí àwúrèdè orí àpáta dúdú àwúrèdè náà dúdú òru ṣókùnkùn bolẹ̀ bó láti fẹ́ rí torí pé n tí ó mú ọsẹ bọ sí Allah ó lè má hàn sí wọ̀gà torí ẹ̀ lànà bí ṣe máa ń ṣe ládùúgbà pé Allahumma inni. أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك مما لا أعلم ìwọlúwa ọ mọ ń sáàdì rẹ o níbi kí n ṣẹbọ sí ọ lẹ́nu tó máa mà mọ ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí ètè mi ọmà tànàbí bá kọ aládùn àbá o tẹmọ pọrọ ń le ju bá a ṣe mú lọ ètò túmọ̀ sí wípé àti ká máa ṣọ́ra wa gidigidi ká máa ṣọ́ra wa gidigidi gbogbo ntí bá máa fàyàn lọ síbi ìṣẹbọ agbọ́dọ̀ jìnnà sí gbogbo ntọ́ bá jẹ́ ìṣẹbọ agbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn ẹlẹ́bọ agbọ́dọ̀ jìnnà sí wọn. nítorí kò lè bá wọn rìn tí wọn náà mọ́kàdà tó bí wọn ẹni tí wọn bẹ́lẹ́ bẹ́ẹ̀ rìn yóò jẹ̀gbẹ́. ìṣẹbọ sí Allah ó lẹ̀sẹ̀ tó ga jù tó bá bí wá léèrè kí ni ntọ́ ga jù tó lù wá pọ̀ fún wa ashirk ìṣẹbọ sí Allah nítorí pé àbòsí ńlá ni ìdí tó fi jábòsí ńlá ọlọ́ọ̀hún ló dá wa o ìdí tó a ti gbọ́dọ̀ sí lò nìkan ni tẹ́ bá mọ nǹkan míì tó tẹ̀ bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ mú jáde tó fi jẹ́ kó sí kẹ́ máa sùn ọlọ́ọ̀hún ló dá wa ó nìkan la gbọ́dọ̀ sùn kí ló wá dé tó gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀ kí ṣe kájọ́ sì fún lò nìkan tó lọ gbé fún já lábòsí àbí kí ni wọ́n ń pè lábòsí kó gbé fún kẹ́hìndé eléyìí gàgà ni wọ́n ń pè ní àbò tẹ́lẹ̀ ìgbà yé wa ìṣẹ̀bọ̀tẹ́ Allah òun gàgà làbòsí ńlá olú ẹlẹ́dàá wa òní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara ithman 'azima Allah ní forí jẹ́ nìkan tó bá ṣẹbọ sí wàá pa tó bá kú lórí ìṣẹbọ olúwa máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó bá kéré sí ìṣẹbọ fẹ́ni tó bá fẹ́ ẹnikẹ́ni tó bá ṣẹbọ sí Allah ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá eléyìí túmọ̀ sí pé kí islam wa kọ́ mọ́ bàa bàjẹ́ dandan ní kájínà sí ìṣẹbọ ọ̀ṣẹbọ ní wà lùjẹ́nà innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar lágbàdo ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọ sí Allah nínú ọ̀rọ̀ tí olúwa ní kánábì Ìsá tó sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọ sí Allah olúwa ti ṣe àlùjánnà wíwọ̀ léèwọ̀ iná ni ó padà sí àwọn alábòsí ò sì ní lálá wọn ní ní alárànṣe àwọn ọ̀nà táwọn èèyàn máa ń gbà ṣẹbọ sí Allah láwọn Yorùbá wa nínú rẹ̀ ní sáńpẹ̀ láàjò ájò ògùn ni wọ́n jẹ́ tójúbọ́lé wọ́n máa wọ́ ògùn ká pàápàá jùlọ àwọn tó bá jẹ́ òṣòwò tó fẹ́ pé wọ́n ń tajà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ti gbẹ́kẹ̀lé Allah ìṣe Allah ni wọ́n máa ń pè ìṣò ni wọ́n bá dúró níbi kí wọ́n máa ríra àti kí wọ́n máa rí tà àgbẹ̀tẹ̀lé wọn lọ́pọ̀lọpọ̀ ogun ni ẹ̀rí kí wọ́n rí nǹkan mọ́ ṣọ́ọ̀pù wọ́n rí nǹkan oríṣiríṣi má fi sáṣí ń tajà ibi sáṣírí tí máa ń tú olóòní tí ọba padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú wípé wọ́n fẹ́ lu àyè ibi sẹ́ǹtì ń tajà wọ́n fẹ́ lu àyè ibi sẹ́ǹtì ń ṣiṣẹ́ fún nǹkan míì ìjọba tí wàá ṣe tán láti fún yín láyè bòmíì àbí wọ́n ní kẹ́ kángára ara yín pò ń bẹ̀ kẹ́ lọ wálẹ̀ ní ìkẹ́ra kẹ́ máa ṣiṣẹ́ yín bẹ̀ ní kálukú ọba takú àwọn èlò kó o ibi tí wọ́n ti mọ̀ wá pẹ̀lú yẹn máa ń lọ sí yẹn ti tajà tí ọlọ́run ní mẹ́ni tí ọ̀rọ̀ àjà wa wọ́n lanu lé àlọ́ àlọ́ ẹ̀fẹ̀ bá ti wájẹ́ ní bákíńjẹ́ báwò ẹ̀fà yẹn lẹ̀ ti jẹ́ wọ́n fẹ́ bákíńjẹ́ ogun nì wọ́n sọ wọn sọ ọmọ yorùbá ọ̀rọ̀ yé wọ bẹ́ẹ̀ ni pẹ̀lú <laughs> gbà lérò ni pé a ti rí nǹkan mọ́lẹ̀ wọn á ní kú omi níta ìmọ̀lẹ̀ gan pàṣẹ wọn ti àti ní mọ́lẹ̀ wọ́n sì ní tọ́ba kó ń dáhùn àti ra wa bàbá tó bá ń ṣẹ́jọ́ ti kú. ṣé àwọn ọmọ akú ni èkó tó bá kún lọ́ọ́ bá ń pè kí ló lé nu fi ṣọ́ọ̀pù lẹ̀ ẹ lọ bò mí wà ọ̀gbọ̀n wá fi wá sí a ilẹ̀ olúwa ó fẹ̀. ó ti wá jẹ́ pé àwọn àtàkù bẹ̀ á dẹ̀dùn arinlẹ̀ bẹ̀ àwọn tó rí nǹkan mọ́lẹ̀ nu àwọn tó rí nǹkan mọ́lẹ̀ sáwọn fẹ́ máa camouflage wọ́n fẹ́ máa pe wọ́n mọ̀ pé mọ́mìnì làwọn ẹ̀wọ́ sọ́kù òyìnbí ń fi kankan ó ti rí mọ́lẹ̀ wọ́n ti sílẹ̀ mọ́lẹ̀ àwọn kan àti ẹgbẹ́ bàbá ti wọlé orí ni sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn bẹ̀rẹ̀ ẹnìkan wọ́n pe awọ́rò mi onípèrò wa adúpẹ́ fún àwọn àpélọ́jà abódìjà ń bí ẹ̀yin ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ara dáńkọ́ ló láàmú ẹ̀ dàrú ọ̀sán rẹ̀ dànù ọba àti sàrà jù bẹ́ẹ̀ lọ ọmọ kọ̀sẹ̀sẹ̀ lọ́wọ́ múra ó ti rẹ̀. oríṣi eléyìí a gbọ́dọ̀ túbá ìtúbá wa sì ní pé ń tá àmàtà ṣe tọ́ka pé ọlọ́run ká bọ́ lọ́wọ́ rẹ̀ ká lọ yọ ká dànù olúwa ẹlẹ́dàá wa ní pé ká tà oní pé ká má tà oní kókù tà báyàn kì í ṣògùn ẹni pẹ́ fi gbólúwa dúró kó wọ́n mẹ́rin lẹ́tọ̀ọ́ kẹlẹ́ àwọn wọ́ọ̀rì ọ̀hùwà ẹ̀sìn ẹnikẹ́ni tó bá gbólúwájú Allah ò sùn nínú táwọn èèyàn fi ń ṣẹbọ sí Allah ètí máa ba Islam jẹ́ wọn náà ní ká du ẹran fún nǹkan míì káyàtọ̀ sí Allah ọlọ́ba àwọn afáàrẹ aláwo onífọ́n gbọ́ àfáàwọn arípin ewúrẹ́ funfun ńlẹ̀ lọ́wọ́ ẹgbọ́rọ̀ ta ewúrẹ́ funfun ńlẹ̀ Yorùbá ń bí tó bá tẹ̀sọ́ pé ewúrẹ́ dúdú tẹ̀wọ̀n ká ló tètè rí ó ní ewúrẹ́ funfun nǹkan kan gbọ́dọ̀ láá àfa ọ̀gọ̀dọ̀ ló mú sọ̀rọ̀ ewúrẹ́ ewúrẹ́ yóò bá fúnfún. ẹ̀dá sì wọ ewúrẹ́ de pé bọ́ọ̀lù láti ṣe àwọn àǹjọ̀nù tí máa gbórí àpáta ládùúgbò ẹ̀dá kò sí wọn mùsùlùmí lẹ́yìn kò sẹ́yìn lórí kìnnì kí lọ́n wà gà ìwákùwà wò lọ́n wà ẹ̀dá kò sóògùn kan wà tí máa pé kéèyàn nìkan máa dáta kárá yòókù kókùtọ̀ ọba ńbẹ ló ti kó àmọ́ kò sí àbọ̀dà tètè yìí láti kó wọn nìkan lọ́ọ́ máa tà àwọn ìsọba àkà ìwọ́n ta tiẹ̀ ẹlòmínà ta tiẹ̀ bákan náà sóògùn kan wà tí máa kékeré ọmọ kù kò sí bàbá olóògùn kan tí ń sóògùn gan kú kátó kó wọ́n tán sóògùn fún subahánàlá olúwa nìkan ni kì kú gbogbo àmàlẹ́kà gan kú gbogbo màlẹ́kà kú nígbà tó lọ́wọ́ bá ń kú màlẹ́kà kọ́ pa gbogbo nǹkan tán olúwa wa dúró rè táwọn sùn mọlẹkọ kó sọ pé ah èmi ẹrú rẹ àti mọlẹkà Jibril àti mọlẹkà Mikael àti mọlẹkà Israfil ọjọ mẹ́rin aláwa sì mọ búra èyí mo mú ọ máwọn ẹrú mi tọwọ wọn náà tọwọ gbà ẹ̀mí ara rẹ sọ̀rọ̀ ọ̀run ojú ni màálù rọ̀ yóò bá owó tọ́ka ẹ̀rán tàpá ni o wọ́n fi hàn màálù tó mọ fẹ́ pọ́ ọbẹ̀ yìí mọ fẹ́ pọ́ níta alójú ní ọ̀rọ̀ yóò ti kọ́kọ́ ràn wọ́n lọ sẹ́lẹ̀ kìyàmà kó wọ́n tó lọ. síbẹ̀ ti dé ńdòkudè ẹ̀rọ alójú ní ọ̀rọ̀ ẹ̀fọ̀ bẹ́ẹ̀ sí lọ́rùn no ẹ má dé ẹ̀rọ afọ̀ bẹ́ẹ̀ hàn pé afẹ́ pa ọ́ kí lọ́ fẹ́ kú kò sí fẹ́ fẹ́ kú màlẹ́kà kú gan ẹ̀rí tó ẹrú rẹ̀ èmi ẹrú rẹ̀ àti màlẹ́kà yà hàn ó dá bẹ́ẹ̀. لن يبق من ملك كلا ولا ملك ولا نبي يعيش دائما أبدا ọba kan sí tí ọmọ abẹ láéláé màlẹ́kà kan sí tí ó ṣẹ́kù láéláé anábì kan ò ní tẹ̀mí láéláé gbogbo wa láàfin dọ́kà kọ́ ọmọ dára ẹ̀ láàmú ebi afọ ọ lówó dípò kọ́ ọmọ fowó kọ́ mọ́síláṣí wọ́n ra nù àwọn oògùn pé ọmọ kù téèyàn bá kú bó ni bàbá tiẹ̀ ṣe kú bó ni bàbá kú anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi kú yẹn á kú lásán anabi sallallahu alaihi ń tí bá tẹ́bá rí nǹkan kẹ́tí ní bá ń dùn tẹ́bá ronú kan nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam bó la nẹ́bí wa ní lábẹ́ ìpẹ́ wàláhì ara rẹ̀ ló sì rọ̀wọ̀. torí di eléyìí ọmọ adara rẹ̀ láàmú owó tẹ́ kó fi jẹun owó tẹ́ kó fi ran ọmọ lọ́wọ́ wọn lọ sóògùn òfò àtàdánù ntí máa ba Islam jẹ náà ní ká ṣẹbọ sí Allah agbọ́dọ̀ jìnnà sí ẹbọ gbogbo ọ̀nà táwọn èèyàn máa ń gbà ṣẹbọ sí Allah agbọ́dọ̀ jìnnà ìjọsìn kan náà àwọn ìjọsìn ọgbọ́dọ̀ lọ gbé lẹ́lòmíì tó yàtọ̀ sí Allah wọn á sọ pé alhamdulillah àwọn ìlọlé ológun o àmọ́ ibi tá a máa ń lo alukurani wọn máa ń lò ilé tá a lọ lọ lè ológun wọn ti tán rẹ dànù alukurani wọn ń lò wọn sọ alukurani kalẹ̀ fún lè má fi ṣe lẹ́yìn ibi tó lọ wọn ní orí kalẹ̀ fún bàbá tani bàbá àyà òṣìṣẹ́ àtàgbé kalẹ̀ ni wọ́n ní ká forí kalẹ̀ fún ta ni Allah ìwọ́n ti wá forí kalẹ̀ fún ta o ti wá padà dé mọ́sálásí astaghfirullah astaghfirullah ọ̀ padà di mùsùlùmí padà di astaghfirullah ìbáwò o ti ba ìsìlámù rẹ jẹ́ wọ́n gbé ọmọ síbi kan wọ́n ní ọmọ dáhùn lẹ́yìn àwọn ẹ̀yìn ìyá wọn o sọ̀rọ̀ mọ̀rìgà kí ni sọ̀rọ̀ kí ló gbé ọmọ náà ó di ayé báyìí láti jẹ́ mùsùlùmí ẹgbẹ́ lè oṣù èmi lè mọ́mù kan ni wọ́n ká wọ́n parí sọ̀láàtì sọ̀láàtì lè ṣá ọmọ kan wọn máa sọ mọ́sálásí kí tètè jáde tó ìmọ̀ pé wọ́n máa ṣe àzùkárù mọ́sálásí ìgbà tó wá jáde sí ilé kan náà wọ́n sì ń gbé pẹ̀lú ìmáà bí ṣe ń wọlé bọ̀ ìmáàmù jáde ìmáàmù ti sàn aṣọ tí àwọn olóòtú náà máa ń sára bí ìhìrámù tiwọn ọwọ́ agbéga nsú rẹ̀ nsú rẹ̀ wọ́n ṣe bàbá imam salamu aleykum bàbá imam ṣé wọ́n da salamu bá ṣàlùkò tó gbogbo tó gbé lọ́wọ́ bàjẹ́. wàláhi ọ̀pọ̀lọpọ̀ munafiki ni wọn munafiki lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ olúwa tó sọ ni ní suratu Yusuf ó ní wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun èyí tó pọ̀ jù nínú wọn kò gba Allah àti kí wọ́n jẹ́ ọ̀sẹ̀ bọ́. a ẹ̀rù ń bà wá kọ́ mẹ́jọ pé bẹ́ẹ̀ lọ́rọ̀ yorùbá rí pípọ̀ nínú yorùbá yìí mo gidi ní títí sọ islam islam ẹ̀yẹ ara rẹ wò sọlá ìsọlá ẹ̀ bá ń tí ọ̀dá rẹ̀ ọmọkùnrin ọ̀ ogun ni tó máa ogun wọn fádé yìí èyí ti lára ó Islam náà ẹlòmíì ò ka burúkú bẹ lọ́wọ́ rẹ̀ islam náà dà mẹbi ìfúnpá là nàbì rí lápá sàábì ànábì fọkàn pa rẹ̀ báyìí wọn bá rí ìfúnpá eléle eléle yìí ó ní máa ran ni lọ́wọ́ ni ìsàn kan wà tí máa kọ́lẹ̀ bá ní ní apá tẹ́lẹ̀ ìgbà ń bẹ́ńbẹ́ ìsàn yẹn kò ní kọ́lẹ̀ ànábì ní jáde àná kò ní sàlékùn kankan fún ọjọ́ ọ̀lẹ́ tó bá sì fẹ́kù lára rẹ̀ tó bá fi kú òní ṣoríire láéláé ẹ dákun sàhábìnù o sàhábìnù ẹni tí orí rẹ̀ tó ṣe kọ́ ga wọ́n lórí rẹ̀ òní kàkè tó bá ti lè kú pẹ̀lú kínní yẹn lápá ẹ dákun àwa rárá ńkọ́ ẹ dákun ẹja wò gbèsè ayé wa dáadáa púpọ̀ nínú wa tí Islam là ń ṣe lódodo àbí bá ṣe wà ní àṣà yorùbá náà la ṣẹ́kù à ń kàn tó islam yẹn tara wa jẹ à ń ta àwọn èèyàn jẹ ni. torí pé tẹ́lá gbéra yín sórí àtẹ ẹ rí pé ṣèṣe yín ọ̀yàtọ̀ sí àwọn ẹlẹ́bọ ẹ kàn tún wá mọ́tíláṣí ni wọ́n dín ògùn mọ́ àbáwọlé wọn sílẹ̀ yín náà dé má bàwọlé yín. wọ́n ṣe ògùn mọ́ bùsàjà wọn sílẹ̀ yín náà ṣe mọ́ yín. wọ́n dín fọ̀fọ̀ wọ́n ti ń gbanu ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ fún ọba ní àtàwọn sọ̀bà wọ̀lùmẹ̀tà ìsìláàmù kọ́ wa mélòó lẹ̀ máa ń bẹ̀ èwo lẹ̀ ń ṣe ń bẹ̀. yóò lọ sọ àjùmọ̀ fi bánu ohun ọ̀gbọ́dọ̀ má fi bánu tí nǹkan ọ̀bá ní gbàjẹ́ fún lọ́jọ́. la ilaha illallah ọ̀kan sẹ́gbọ́ lójú ayé ni síbí wọn náà ń bá wọn dá sí òòtá lẹ́yìn. síbí wọn náà fún ọ lówó tó ń tún gbé lárugẹ ìsìláàmù wo lọ́wọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ń sẹ́bọ̀ sí Allah wallahi wàláhì àfikà pàtì ẹ̀rù ń bà wá sáfùtọ yẹ kí wọn bá yàn wọn má lọ bá ní ọgbìn dàlùkìyà ẹ̀rù ń bà wá sáàmbá ń ṣe islam ẹja ṣe islam sẹ ibodè wa ṣe dùn wò yìí bẹ́ẹ̀ náà ní tinubu rí olùwà wa délé wa kápá ń gbé kínní kan pamọ́ kápá rí kínní kan mọ́lẹ̀ kápá so kínní kan kọ́ ká máa wí nǹkan kan lẹ́nu tí èsì kéwù kéwù gan kéwù tó nyarantí yìí sọ́kà àwọn kẹdẹ́mdẹ́ ya ìlú ọkọ̀ ya ìlú wàhálẹ̀ bí ìlú tẹ̀tẹ̀tẹ̀ bí ìlú ìṣẹ̀lẹ̀ bí ìlú ẹ̀wọ̀n bí ìlú. torí pé gbogbo tó ń pè náà ìfọdọ̀ sí àwọn ọ̀nù. wàláhì àti ká sọ̀rọ̀ gan. torí pé ọ̀pọ̀lọpọ̀ islam wọn ò dúró dédé kí islam wa ó lè bá a bọ́ lọ́wọ́ ọ̀sẹ̀ bọ́ sí Allah àti ká máa gbọ́ ọ̀rọ̀ nípa tawhid lọ́pọ̀lọpọ̀ èsì máa ti fi hàn wá pé kọjá ẹ̀dàkùn ẹ̀pàtì ẹ̀sì túbá lórí ètò ẹ̀sì ṣe síwájú torí ká tó bàtà wọ́n lè bà dáa ẹlẹ́kejì wọn náà ní ká fi àwọn kan sí ẹgbẹ̀rá láàrin wa àti Allah ká fi àwọn kan sí alágàtà láàrin àwa àti Allahu azza alágàtà àmọ́ àpè wọn àmọ́ tọrọ nǹkan lọ́dọ̀ wọn wípé kí wọ́n bá wa ṣe ìpẹ́ lọ́dọ̀ Allah eléyìí náà ìṣẹ̀bọ̀ sí Allah àwa tí olúwa dálé dàrẹ̀ olúwa ń sọ pé kẹ bá ní bùkátà kan ẹ ṣe ń tààrà Allah ọ̀fẹ́ kẹ gbé àdúrà yín gbọ́dọ̀ ẹnìkan kọ̀fẹ́ kẹ lọ bẹ́ẹ̀ nìkan kẹ lè tọrọ ntẹ̀ fẹ́ sẹ́mi káwọn kẹfẹ́ rí kúrẹ́ nígbà tí wọ́n ní wọ́n bọ òòṣà látà àti Uzza àti Manata àti gbogbo àwọn òṣàtà wíwọ̀n wọ́n sọ pé àwọn àwọn ọmọ ẹ̀sìn wọn ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa à ń sìn wọn kì í ṣe nítorí ìkankan àfi torí kó lè dé ká súnmọ́ Allah pẹ́kípẹ́kí àfi wọ́n ṣe alágàtà ni ṣùgbọ́n Allah gan la fẹ́ sìn la fi ń pe àwọn eléyìí torí pé àwọn ọ̀lẹ́sẹ̀ àwọn dàbí gẹ́gẹ́ bíi mínísítà tó jẹ́ kí fáìlì wa kó tètè máa rí àyẹ̀wò torí ẹ̀ kìí sọ àwọn gẹ́gẹ́ là ń bọ àmọ́ à ń bọ wọn kí ó lè bá àbá wa ti pẹ̀lú wọ́n fẹ̀mí kankan sáàrin rẹ̀ àti Allah wọ́n dà mọ́ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam sáàrin rẹ̀ àti Allah anabi àǹfààní tó ṣe lára rẹ̀ ni pé ó tara rẹ̀ mẹ́sìn ó sì máa tẹ̀lé lánàá rẹ̀ ambọ̀sibọ́sí pé ó wà lọ wá ṣéwù kan wọ́n sọ pé ṣéwù báyìí ni wọ́n ń tẹ̀lé ṣéwù báwo ṣéwù báwo gbọ́dọ̀lú àti rẹ̀ ṣéwù sí ọ. tìbá nàbì Muhammad sallallahu alaihi wasallam lọ́lú ara wa ẹni yóò yàtọ̀ sí sóhù tèmi tèmi náà yàtọ̀ sí ti tọ̀hún oníkálukú òkútọ̀ kálukú ọmọ dá sóhù tiẹ̀ mú. ṣùgbọ́n ànábì wa ayọ̀ kan náà sallallahu alaihi wasallam torí di eléyìí àgbọ̀dọ̀ fẹ́mi sẹ́sà làgàtà láàrin wa àti Allah tí olúwa tààrà wa qala rabbukum ud'uni astajib lakum olúwa yín ni ẹ máa pè mí tẹ́ ń bá ń tẹ́ ń pè mí wọ́n máa jẹ́ yín. èso túmọ̀ sí pé ní ìbùkátà yín ni bọ́dì kí n tó tọrọ tí mò ń fẹ́ lọ́dọ̀ Allah àmọ́ ń bẹ́ẹ̀ ní sí Islam ti kọ́ wa kí n sọ fẹ́nìkan tí mo mọ̀ lẹ́ni Allah ẹ má gbàgbé mi nínú àdúrà yín ẹ má gbàgbé mi nínú àdúrà yín yìí ti pé màá pè ń ó lè bá bá mi pé Allah ẹ̀yin ẹ má gbàgbé mi nínú àdúrà yín èmi náà ń ṣàdúrà àmọ́ màá rí sẹ́ni Allah ọ̀hún bó ní sèmà lẹ́ni Allah wọ́n pé ń tẹ̀lé ti Allah ń tẹ̀lé ti anabi Muhammad sallallahu alaihi wa sallam ẹlẹ́kẹta nínú nǹkan tí máa ń sọ yẹn di kèfèrí oní ẹni kó pé èmi ò lè pe àwọn kèfèrí kèfèrí ẹnu ní ọgbà sẹ́wọ̀n pé yorùbá máa ń ṣe bẹ́ẹ̀ <laughs> ewu ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹni tí yorùbá ti ṣe mùsùlùmí kèfèrí ni ó ní ẹnu mi àgò ẹnu rẹ àgò àbí yóò sọ gbogbo rẹ di kèfèrí gbogbo ẹni tí yorùbá ti jẹ́ mùsùlùmí kèfèrí ni kọ́ńkọ́ wọn lè máa ṣe. àbó tẹ mo ń ṣeyè méjì yọ sọ di kèfèrí. o ò lè wí àbó ń ṣeyè méjì yọ sọ di kèfèrí. torí pé ẹ̀ ń ṣeyè méjì ń pa tó lu awé nù inna dina inda Allahi islam olúwa ní ẹ̀sìn lọ́dọ̀ tó ní islam wọ́n wá wò pé ká síbẹ̀ sí ni síbẹ̀ náà ló sì rí ọ̀hún wò pé irọ́ lolúwa panu èèyàn ti kèfèrí kó lọ́ọ́ sànù wá. ẹlẹ́kẹ̀rin onáni kí èèyàn máa wò pé lóòótọ́ ìlànà Muhammad sallallahu alaihi tó mú wa ó dáa ìlànà yìí ó sì pé ìlànà àtọ̀ tá a sọ ni ṣùgbọ́n o ìlànà alágbájá ó kún kẹ́kẹ́ tànàbì lọ oríire tí ń bẹ́ ń bẹ̀ gan ó tún súnmọ́ tí tànàbì lọ yẹn ti kẹsẹ̀ rí. tani ìlànà rẹ̀ ló kún sí tànàbì tani ìlànà rẹ̀ lọ́jọ́ ìmọ̀nà ti tànàbì tani ìlànà rẹ̀ lèyẹn lè tàtàrà rẹ̀ sóríire tó ti tànàbì wa Muhammad sallallahu alaihi wasallam lọ. ìdí inú tó fi jẹ́ pé tó bá fẹ́ ṣe Islam wàá ṣe Islam ní ìbámu pẹ̀lú sunnah nabi wa sallallahu alayhi wa alihi wa sallam èyí kò sọ pé mùsùlùmí ni mí mo ń sìn ṣe fiqh ti ìmáàmù Malik fiqh ti ìmáàmù Malik ni mo gbà wọlé tọ̀ríkọ̀ mi oní Tìjàníyà àbí kò sọ pé Qadiriyya àbí Naqshbandiya àbí Shadhuliyya àbí Badawiyya kí ni a fẹ́ ti gbogbo ẹ̀sìn kí ni a fẹ́ ti ṣe ṣé ìwọ gbàgbọ́ pé tọ̀ríkọ̀ tí wọ́n dá ju tànàbì lọ ni tó gbà pé tọ̀ríkọ̀ tí wọ́n pé ju tànàbì lọ ni tó gbà pé tọ̀ríkọ̀ tí wọ́n oríire tó wà ju tànàbì lọ ni ẹ mọ̀ pé ibẹ̀ yẹn gbọ́dọ̀ fura olùwà ni qul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin sọ fún wa pé léyìí lójú ọ̀nà mi o anabi náà lójú ọ̀nà ojú ọ̀nà tà anabi lọ ń gbọ́ eléyìí lójú ọ̀nà mi mò ń pèpè lọ sọ́dọ̀ Allah lórí àmàdájú àmàyéké àtẹni àti àwọn ẹni tí ń tẹ̀lé mi ògo ni fún Allah èmi ọjọ́ kan náà àwọn ọ̀sẹ̀ bọ̀ ojú ọ̀nà tà anabi ọwọ́ lójú ọ̀nà anabi òpè àbí kí ni wọ́n ń pè ń tọ̀rí kan ojú ọ̀nà ni ọwọ́ ní tọ̀rí kan ẹlòmíì lọ fẹ́ tẹ̀lé tọ̀rí kan rìfà áyà kí ló fẹ́ fi ṣe tìjàníyà kí ló fẹ́ ti ṣe kàdéríyà kí ló fẹ́ ti ṣe tọ̀ríkọ̀ ọ̀hán yẹn ara tọ̀ríkọ̀ ànàbì náà ní bọ́ńbẹ̀ ẹ̀rí wo. eléyìí túmọ̀ sí pé tọ́m bá wò ojú ọ̀nà ẹnìkan pé okun ọjọ́ ìmànà sóríire tó dájú lọ èèyàn ti rí olúwa ń bákan náà ká wo nǹkan kan sọ̀sọ̀ nínú nítorí wàá sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá yìí ká wá sọ yìí pé gẹ́síá gbogbo nǹkan ànábì mú wa gbogbo ẹ̀ ni mo tẹ́wọ́ gbà àfi nǹkan báyìí nǹkan báyìí mo tẹ́ kórìíra rẹ̀ pọ̀ èèyàn ti kẹfẹ́ rí o tó bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ kórìíra kankan nínú nítorí wàá sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam kódà kó ṣe pé nítorí kórìíra ìwọ náà fi ń ṣèwà èèyàn di kèfèrí àgbọ̀dọ̀ kórìíra nǹkan nínú tẹ́sí ìsìláàmù ni wa àwọn òtún á ṣe à ń kórìíra rẹ̀ ó ti kọ́kọ́ kó bá wa ìsìláàmù wa ti bàjẹ́ àwọn títún á ṣe à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ eléyìí náà tún bọ̀ eléyìí tó túmọ̀ sí wípé àfi ká ṣọ́ra ká kíyèsára ẹlẹ́kẹ̀ẹ́fà nǹkan kan nínú tí olúwa tó rán nàbì sallallahu alaihi wasallam òun fi ń ṣe yẹ̀yẹ́ òun fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn kan lèèyàn gbà lórí ẹ̀ nǹkan ẹ̀rín ni fún ọ ìyàtọ̀ ni ó jẹ̀yàn lórí rẹ̀ nǹkan ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ rẹ̀ èèyàn di kèfèrí a ò fi nǹkan ká nínú ẹ̀sìn Islam yìí ṣe yẹ̀yẹ́ qul wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da iman a kì í ṣe nǹkan kan nínú ẹ̀sìn islam ṣe yẹ nítorí yẹn lè fi ṣe yẹ̀yẹ́ ni tí ọba tọ̀dọ̀ allahu wa allahu yìí ṣe nǹkan yẹ̀yẹ́ dèpòdèpò kọ́ wa fi ẹ̀sìn rẹ̀ ó fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n lọ mà ní àbí allah ẹlẹ́ẹ̀keje ọmọnì idán ká máa pidán ká máa tàtàfé kọ́ máa ṣe kọ́ máa pọ́wọ́ dà idán ó máa ń ba ìsìláàmù jẹ́ mayàn lọ́wọ́ ó máa ń sọ̀yàn di kèfèrí wàtẹ́gàrú máa ń tẹ̀lé ṣayàpínu ala mulki suleiman wọ́n máa sọ̀fọ̀rọ̀ suleiman walakinna ṣayàpínu kafaru yu'allimuna an-nasa as-sihr idán ìmáa sọ̀yàn di kèfèrí. ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون إذن سنكاري إنما ما قال لكم lọ́dọ̀ àfa ìwádìí wa fi hàn pé idán ni wọ́n ń kọ́ ma yóò sì ṣe máa ṣàṣàṣì ni wọ́n ń kọ́ bọ́mọ náà ṣe apáàbò ni wọ́n ń kọ́ ẹ tètè yọ ọmọ yín fún mi o ẹ tètè yọ ọmọ yín kò ń bẹ̀ aburú lọmọ yín kọ àìdá lọmọ yín ṣe oríṣiríṣi ni nǹkan tó máa ń fi dáṣe wọn a máa fi dáṣe sọ̀rọ̀ wọn fi ṣe sọ̀rọ̀ wọn fi gbéyàn kúrò lọ́dọ̀ èèyàn wọn fi mú kí ìyàwó kọ́mọ́fẹ́ rọ́kọ kọ́kọ́ kọ́mọ́fẹ́ ríyàwó kọ́mọ ya kọ́mọ́fẹ́ rọ́mọ ya tóbi kọ́mọ́fẹ́ rọ́mọ rẹ̀ wọ́n lè kó àwọn sáfìrà kù ó sì tún wà nínú dá ọ́f ó mú ọ máa fa ẹni tó fẹ́ rí mára ó mú ọ máa sànú ẹni tó fẹ́ sànú ó mú ọ gbàdúrà wọn sì máa fi dá ìyá ọkọ àtìyàwó wọn máa fi dá pààyàn wọn máa fi dá kókútà báyàn wọn máa fi dá máa rẹ sèèyàn wọn máa fi dá mú kí ọ̀nà dímáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé iṣẹ́ àṣepàm àwọn awíta nǹkan tí wàá yàn láàyò nǹkan tí wàá fi kí o ti ẹ́ ṣe nù ẹ wàá ń ba kí o ló kọjẹ́ ń ba kí o ló kọjẹ́ ẹ̀rí táwọn èèyàn máa sọ ọ́ afa lọ tọ́ ọ́ wọn ni pé babaláwo ló tọ́ ìjọba ń pé afa yẹn ìtumọ̀ rẹ̀ lẹ́ńtọ́ máa kí o kí wọ́n á lọ́wọ́ àbẹ̀ ẹ̀ńtọ́ abájọjà àjọjà náà kọ̀ bá àmọ́ kí o kọ̀ bá àwọn asopọ̀ asọ tí olókọ tí èsì tiẹ̀ gbígbà tó ṣe pé idán là nàbí wáyé wá kọ́yàn idán báwo ẹ̀yin lẹ́yìn lọ kọ́kọ́ kúkọ tó ti kú iṣẹ́ ọ̀dà fún kéwù sí yín ń bọ́ lọ́wọ́ àánú kí o kó ká máa lálàǹgbá ká túrà òní gbọ́dọ̀ àánú kí o kó ká mọ́lóńgbò ká kún àbí ká sun láàyè lórí agbájá tá a ti gbé kaná láti fi wákàtí márùn-ún láàyè ọ̀sọ̀ sínú agbada ẹni ṣéṣe ó náà àyín náà ti ṣe babaláwo ni ṣùgbọ́n sẹ́wọ̀n tó ń gbà sí Islam kọ́kọ́ dọ́dọ̀ àwọn Yorùbá nítawọn náà ń ṣe nù àwọn wá gba Islam rọkùn wọ́n wá ń pa láró pẹ̀lú kéwú wọ́n ń pa iṣẹ́ awo láró pẹ̀lú kéwú tìrápù làwọn náà ń sà kíkẹ́ fẹ́ máa ń sà nísìnyí ń bọ́ àná tí ó pé ẹ̀pọ̀ kìnnìkan ṣe kìnnìkan fi sínú gbẹ̀ẹ́ tẹ wá lọ gbé síbi táwọn èèyàn péjọ sí táwọn bá ti rí gbẹ̀yẹn oníkálukú ọmọ ṣépè bá ṣe ń ṣépè òun láàrin àwọn eléyìí ọmọ àdàrú nínú súrà ó láti rí nílẹ̀ lọ kọ́kọ́ púpọ̀ wọ́n lè sa ogun kógun wọ́n àmì ẹ̀sìn tàbátì àdákùn àfikún tó bá ogun lẹ́ ń ṣe awo lẹ́ ń ṣe ẹ̀ yàtọ̀ sáwọn babaláwo ẹ̀ ń babaláwo náà confam ó ní àwọn àfáà wọ́n wà táwọn jọ ń ṣèpàdé awo dáadáa dáadáa dáadáa ìwọ ni tiẹ̀ kan yàtọ̀ tàbí òye wa tontori ẹ̀ má jẹ́ bẹ́ẹ̀ wọ́n tó ń kọ́ kí ó kojú kó yí ọ èdè kíkọ́ kọ́ kí ó kó ọ lọ ya páàgùn ẹ̀hẹ́n tó ń bọ́ lọ́wọ́ àmì kí ó kó ọmọ sáyẹn gbẹ́rẹ́ gbẹ́rẹ́ báwo ó ń ṣiṣẹ́ dáhùn tó ní gbogbo nǹkan yẹn kò sínú kí ó tó bá kí ó fọmọ tí wọ́n ń pè ń kí ó kò sínú kí ó tun tun ke u alif bamma u ke u nǹkan fi pé ke u lédè yorùbá ẹ ṣe pé ní a ke i ta fi pé ní ke u nǹkan wíwẹ̀ ni kọ́ máa ké kọ́ máa kà kó tó kọ́ tuma rẹ̀ tó ló ní í ṣe pẹ̀lú gbogbo wọn máa lọ òun náà ń wórí adìyọ ẹgbẹ́ ìgbọ́rọ̀ orí adìyọ báwo nínú súra wọn ike ẹ̀yìn abuké nínú súra wọn àwọn obìnrin lẹ́yìn ní ṣẹ̀fọ́ àná kọjá wọn bá kí olóko jẹ́ ọmọ mi náà lọ Mẹ̀dínà kó n fẹ́ kí ó ọmọ tó yẹ kó wálé kó wá ṣàtúnṣe ọ̀rọ̀ àlọ́ mọ́ṣáláṣí wọn kà ó ti tó gbòòsì sí lọ mọ́ṣáláṣí ó ló tọ́jú méjì láti ìgbà tó ń ti dé òun ìlọ mọ́ṣáláṣí òun bá olúwa ṣàdéhùn pé ìjọ júmọ̀ nìkan lọ́wọ́ máa lọ mọ́ṣáláṣí anabi sallallahu alaihi wasallam. àwọn bẹ́ẹ̀rẹ̀ òkun kan ó nínú ilé ló ti ń ṣe sọ̀láṣì kí á ní tó ń ṣe inú ilé tí wèé ti lọ mọ́ṣáláṣí ó lọ ń dira nì dira báwo láì sẹ́rù obì ike nàìjíríà ò ṣe gbé bẹ́ẹ̀ dira báwo. Allahu akbar ọmọ oògùn òfò ló ń tún wá ní Madina oògùn òfò ní fi Madina ṣe pẹ̀lú ìṣó túmọ̀ sí pé níjọ́ láwọn àti mùsùlùmí gidi tó bá jẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam náà lọ́ máa lọ ní ọ̀gbà yí padà gbọ́dọ̀ ti fẹ́ gbà yí padà tó ń bọ̀ bá délé ìsẹ̀yìn ọgbà yí padà akramakumullah ọ̀pọ̀lọpọ̀ wa sọ̀rọ̀ àwọn dolóògùn wọ́n àwọn dolóògùn ọ̀kan lè sọ pé báyọ̀ òkà anábì sùlẹ̀mọ́ ọ̀dọ́ ńlọ́wà òun náà tó fi ń pèrò sọ́kọ̀ lára mi anábì Yusuf ilé àwọn lọ́wà wọ́n bá rẹ sómi ògùn gbogbo ńsẹ́nu àbí ẹ̀kọ́ ni. tó torí di eléyìí báyìí ẹ̀rọ pọ̀pọ̀ àmúta tó náà wà ní ayẹyẹ wí o wọ́n ní di original. àkàrà ọkùnrin wọn sọ̀bọ̀ hàn án lọ sọ̀bọ̀ hàn án ara jẹ pé ọ̀tọ̀ ni kí ó ọ̀tọ̀ ni sẹ́yìn sí à ń bọ̀ lọ́nà nílùú kánbẹ́ ọ ọkọ sórí àkọmọ̀nà pé lágbájá awo ìràwọ̀ àwòrán olùtọ́jú lọ́jọ́ ọ̀nà lárúbáwá èwo lójú ọ̀nà lárúbáwá <laughs> subahánàlá gbogbo ẹ̀ wọ́n á sọ kí èsì tiẹ̀ àwọn ọmọ táwọn bá wọn kọ́ kí ó gidi. táwọn ń sàlàyé tí ó gidi tí a máa wọ́n àti ẹ̀sìn tuntun àbẹ̀kọ́ni nítorí pé gbogbo àwọn ẹni tó yẹ kó ti máa pè wọ́n sí dáadáa wọ́n pè wọ́n sí àwọn náà ní wọn ṣe gbogbo nù. á àwọn ọmọ yìí tuntun gbé tuntun yí padà. ọ̀tọ̀ ní ba láfíríkà èèyàn dúdú wàláhi wọ́n bàjẹ́ kí ṣe bólúwa ti ṣe sọ̀kalẹ̀ lọ́sẹ̀kù mọ́. àwọn ẹgbẹ́ sì láwọn kọ́ sí wọ́n já sí tọ́kọ̀ lọ́pọ̀lọpọ̀ ogun ni wọ́n kà ogun ni wọ́n ṣe ọ̀kà ọ̀kẹ́ nínú àwọn ológun ọ̀fọ̀ oníṣàwọn bá lọ sọ lẹ́kùn lẹ́jà nípa àwọn àfáà tó gbé láwà níwá o wọ́n mọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíá tíá àwọn tíá táwọn máa ń lò tíá páàtì táwọn máa ń lò nínú iṣẹ́ lẹ́kùn táwọn dáadáa lọ. wàláì sẹ́láì tó bá dàbí rọ wọ́n gbé kúndì rẹ̀ wá wà fà àtúrà sí lẹ́tẹ̀rì rẹ̀ wá gbé wá. abàǹbẹ̀ máa ń ṣe ń ṣe òdùfá òdùfá tí wọ́n ní wọ́n fi wọ́n fún àìsàn bá tó gbé wá. ẹ bàǹbẹ̀ tí wọ́n ní wọ́n ṣe òdùfá ẹ̀fún wọn fi tẹ̀lé yìí oṣù ni wọ́n fi tẹ̀lé yìí ẹ̀dá kùn nínú Islam kí ni jẹ́ òdùfá táwọn kan bá wọn sọ pé ranù lẹ́sẹ̀ rẹ́gbẹ̀ lẹ́sẹ̀ ó ní ń bú ó ń bú babaláwo wọ́n bú babaláwo wọ́n fẹ́ gbéra rẹ̀ wọ́n ní islam kí ló pa islam kò pẹ̀lú àwọn wọ́n fẹ́ islam jẹ́ ni torí ẹ̀yí dán ọyọ rẹ̀ kó ní islam kó jẹ́ kó yí ọ gbogbo tó ń fi halẹ̀ mọ́ aládùúgbò yín ó ti yọ kó ní islam islam kò ní í ṣe pẹ̀lú gbogbo ìranù àti rẹ́gbẹ̀ẹ́ ìyẹn wà láyé fọ́nmá ní ìṣòro ọ̀nà kan tó lu Allah fún wa ẹ máa bẹ Allah yọba ń gbọ́ bùkátà yìí Olúwa dákun bá gbọ́ bùkátà wa. nínú tuntun ba Islam jẹ́ ẹlẹ́kẹjọ onáyìn kọ́ máa ṣe àtìlẹ́yìn fáwọn ọ̀sẹ̀bọ gbogbo ìgbà ẹ̀yìn àwọn ọ̀sẹ̀bọ lọ́ máa wà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ̀yìn àwọn ọ̀sẹ̀bọ náà ni tọ́ bá ní àwọn mẹ́jọ ni wọ́n fìbò tiẹ̀ fún tiwọn wọ́n di mẹ́sàn-án kò fi nǹkan kan láyé ọ̀sọ̀kọ̀tì mùsùlùmí a'udhu billahi minash shaitanir rajim àwọn sẹ́bọ̀ ni àwọn ni wọ́n máa nà lọ́wọ́ ẹ̀yin wọn ni wọ́n máa gbèsè ó dà kó sí pé ó kó padàrà bá àwọn mùsùlùmí ọ̀kan ẹ máa ríro wọn tí ẹ bá sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ mùsùlùmí rere láì yọ ọmọ bu ẹ máa tẹ́lẹ̀ islam ọ̀hún ọ̀stáàzì wa ìdáná kí ni ọ̀stáàzì ń ṣe kí ló ṣe tó fi jẹ́ pé àwọn ọ̀stáàzì ni ọ̀bẹ nìkan gbogbo lé mú ẹni tó bá ń gbájà ni wọn ni kò sọ̀rọ̀ bọ́ọ̀nù gbogbo stars ti dáná torí pọ́pẹ́ sabotage wọn táwọn èèyàn fi ní súnmọ́ nǹkan tó bá ń sọ kí ni wọ́n ti fọ́ àmọ́ tó máa ń sọ̀rọ̀ àwọn kẹfẹ́ rí pé yẹ́ ẹ́ pàtó wà ní England ọ̀dìyà bíi ó yí àbẹ́ ní England kò sí pọ̀tọ̀pọ̀tọ̀ ní gọ́tà tí wọn rọ lásán aróko tó soko lọ England ẹbí ẹ̀kọ́ ojúkojú lọ́la torí di eléyìí báyìí ọmọ akóyira Islam wọ́n máa kórìíra gbogbo àkùrán wọ́n máa kórìíra súnà wọ́n máa ṣèrànlọ́ lọ́wọ́ fáwọn kèfèrí ní gbogbo ògbà ẹ má wà lọ́dínà òun náà ní ń bẹ lẹ́yìn wa tí gbogbo wọn ti ń sanu jẹjẹjẹ ọ̀tá Islam ọ̀tá Allah eléyìí ọyọ́yàn fóònù Islam ẹlòmíín ṣiṣẹ́ iṣẹ́ ìjọba wọn ni kò ṣe gbogbo èèyàn tó bá gbé báyìí déwájú ẹ̀ tí ìwé rẹ̀ bá pé ó ti sẹ́fún bó ti tó àti bó ti ṣe yẹ ó kọ ní ọmọ ìyẹ̀wò lọ́wọ́ ti rí i pé Muniru Ibrahim Salahuddin ẹ̀fọ́nfọ́n ní la ilaha illallah Ògúndépò Sàbólàdì Jacob Daniel ẹgbàá ọ̀kalẹ̀ wa olùwárí ọ Islam ẹ̀sìn bàjẹ́ ta ni ìjọba sọ fún ọ pé kò ṣiṣẹ́ fún má ṣiṣẹ́ fẹ́ nìkan síbò ń gbowó sí lórí gbogbo eléyìí kí làwọn mùsùlùmí ṣe fọ kí ni Islam ṣe fọ kí làwọn mùsùlùmí ṣe fọ àkí ni mùsùlùmí rà nígbà rẹ mùsùlùmí ni wọn náà ti pè rà rẹ ọlọbẹrù Allah ọ̀ràn ti jọ́tọ́jọ́ kan ọjọ́ dádúró rojọ́ níwájú Allah ẹni tó tún ba Islam jẹ ẹlẹ́kẹsàn kọ́mọ́ wọn pé ayé gbà á àwọn èèyàn kan tí wọ́n lè wà láyé táwa wà yìí láti dọ́tà nàbì sallallahu alaihi wasallam tó ti ń jẹ́ òjíṣẹ́ Allah àyè gbà wọn pé kí wọ́n má tẹ̀ lánàá mi káwọn má tẹ̀lé lánàá mi tí wọn ò sì ní jẹ́ pé kèfèrí ni wọn ẹni tó bá rò bẹ́ẹ̀ ó di kèfèrí bó ti ṣẹlẹ̀ láyà nàbì Musa àlè ìṣẹ̀lá ìṣe Khidr jẹ́ ẹni tí ń tẹ̀lé ànábì Musa ẹni rí ló sì jẹ gẹ́gẹ́ bó lu àti ìròyìn rẹ̀ káwá pẹ́nìkan náà lè wà láyé lónìí kọ̀tẹ̀lẹ́tà ànábì sallallahu alaihi wasallam pé olúwa oní ìgbàláyè kó náà lè máa ṣe tó wù wọ́n sì pé mùsùlùmí mọ́ mi ní òsín rẹ̀ tọ́ba gbà bẹ́ẹ̀ èèyàn ti káfíìn ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan náà máa rí mú bẹ́ẹ̀ wọ́n lè ní bàbá kan bọ̀ láti Mauritania bàbá yẹn wàlíì ni àwọn ti wìláyà débi wípé wọn kò kátà kan tẹ̀lé ànàbì sallallahu alaihi wasallam ẹ wá sí Allahu akbar à ó di kèfèrí nítorí pé kí ni wàlí ìrọ̀ wò wàlí ìṣẹ̀tàn nítorí pé bóòlù ti jẹ́ wàlí tó ní tẹ̀lé ti Allah tó ní tẹ̀lé ti ànàbì sallallahu alaihi wasallam torí pé ala inna awliya Allah la khawfun alaihim àyè òsì fẹ́nikẹ́ni láti jẹ́ pé kò tẹ̀lé tàbí sallallahu alaihi wa sallam ẹlẹ́kẹ̀wá oní ẹ̀mí ká jẹ́ ẹni tó ṣe é pé àwa akọ̀yìn fẹ́sùn àfẹ́ gbọ́ gbogbo tó bá ní sí pẹ̀lẹ́sùn ebi tó ti lọ skul ọ̀sọ́yìnbó o ti lọ Russia ọ̀sẹ̀ di Russia lọ France wọn náà sọ French lọ́ba tó a sọ̀rọ̀ ẹ̀ di màláìkà anything tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kò fẹ́ gbọ́ ẹlòmíràn lọ́ọ̀bì kankan kò fẹ́ gbọ́ gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn islam kò fẹ́ gbọ́ kò ní kẹ́kọ̀ọ́ nípa islam kò sì ní gbọ́ kó máa sọ̀rọ̀ kankan nípa islam kó fi ṣèwà o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ o ti kó ní islam ó léwu kéèyàn jẹ́ ike kórìíra islam débi wípé òfẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọ̀kẹ́ kan parọ̀ dèpòdépò kó fìfì wa o ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yóò fi Islam sílẹ̀ olùwàní wọn mẹ́ni ọ̀bùnlẹ́mu mimman dhukkira bi ayati rabbihi thumma a'rada anha inna minal mujrimina muntaqimun olùwàní kò sẹ́ni tó dàrú sí o bí ẹni tó tàkìtì papọ̀ sí àwọn àyà Allah ní ìgbà tí wọ́n kà sí létí olúwa ní àwọn ọ̀daràn á fi ìyà ìṣẹ́ wọn jẹ wọ́n tẹ́lẹ̀ bá yé wa àwọn nǹkan mẹ́wàá tí wọ́n ní ba ìsìlámù jẹ́ yìí kò sí ìyàtọ̀ láàrin ẹni tó máa mà ṣe àti ẹni tó fàwàdà ṣe ẹni tó máa mà ṣe tó ṣe pé ìpinnu ló ní tó fi ṣe nǹkan àti ẹni tó ṣe láwàdà ẹni tó sì ṣe jẹ́ kí ìbẹ̀rù ló mú sí àtẹni tí wọ́n jẹ́ ń pa gbogbo wọn ẹnikẹ́ni tó bá ti ṣe ìsìlámù rẹ̀ bàjẹ́ eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ ṣọ́ra gidigidi táwọn nǹkan yìí àti ntọ́fara jọ wọn nínú àwọn nǹkan tó máa ń ba ìsìlámù ẹni jẹ́ gbogbo alátẹ́kọ́dá fún wa àlìjáná la aláfojúsùn káwọ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tó máa ń jẹ́ òkúta àdìgbòlù tí òní jẹ́ kí ọ̀rọ̀ náà wà lìjánná tààrà iná àwọn kan tí máa ba ìsìláàmù jẹ́ yìí ọ̀dọ̀wọ́ mi ọ̀dọ̀wọ́ rẹ̀ lẹ́yìn tá a ti gbọ́ ká sọ́ra ká fún tó lè bà wá lẹ́sìn jẹ́ ìgbà máa kó báyìí nítorí pé bára wọn kì í yára wọn àwọn ọ̀rẹ́ burúkú wà tí náà bá ti fura dáadáa ó àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ni àwọn ọ̀rọ̀ tó pé sísọrú rẹ̀ gbígbọ́rú rẹ̀ fífirú rẹ̀ ṣe wà wò òní sọ̀rọ̀ bí nǹkan kan jọ lórí ibú lọ irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó tètè wọ́nà láti yà wọ́n wọ́nà láti yà wọ́n ohun àwọn òní fẹ́ yà ọ́ gbogbo yẹn tí wọ́n máa gbà tí wọ́n ti ń tó òní fẹ́ yà ọ́ wọ́n wá fi yé wọn pé kò sí ọ̀nà tẹ́mi pẹ̀lú yín tọ́rẹ̀ wá fi lè kalẹ̀ àti pípa pàápàá mo rí i pé kò sáǹpà nínú ọ̀rẹ́ yìí ẹ dákun ẹ mọ̀ wá ni wá mọ̀ èmi náà lára ni wá ni wá mọ̀ ìgbà míì ó ṣeéṣe ó jẹ́ káburú kan ti ṣèyàn gbọ́wọ́ ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí torí pé ọjọ́ mùsùlùmí kò sọ́ di màláìsà mùsùlùmí ó lè jẹ́ pọ̀n ló ta ìdásí ọ mùsùlùmí ó lè jẹ́ pọ̀n ló ṣe ń tọ́gbọ̀ ọ̀nù jẹ́ mọ́tì rẹ̀ bà ìsìláàmù jẹ́ jẹ́ ọ mọ́tì rẹ̀ bà ìsìláàmù rẹ̀ jẹ́ ìwọ àtẹnitẹ́ ìjọ ń jà ìwọ àtẹnitọ́ bọ̀ ọlọ́kàn jẹ wá ní ìjọba yín yanjú ẹ̀ má sì torí mùsùlùmí sẹ̀nì mùsùlùmí ṣàìdá sí mi kọ̀ wá kà fún ìsìláàmù sẹ̀nì ìsìláàmù ṣàìdá sí mi ìsìláàmù ló kù sí bà lójú jẹ́ ojú ara rẹ ní ọba jẹ rẹ́gbẹ̀rún rẹ̀ tẹ́ bá gbìyànjú irú orí ara yín lẹ́bàjẹ́ ojú ara yín ni wọ́n bàjẹ́ kò ní tẹ́lẹ̀ islam yẹmúyẹmú ẹgbẹ̀rún kò sí ní tó lè fi kẹ̀kẹ́ ìtẹ̀jẹ̀ wá sí kátó péré lóye lórí ọ̀dọ̀ wa wa islam wa mọ́ arzikì ńlá ni àgbọ̀dọ̀ jọ bàjẹ́ ẹni tí ó sì jọ dàrú tí ó jọ dàrú mọ́ wa lọ́wọ́ àgbọ̀dọ̀ àbí Allah azza wa jalla olú ẹlẹ́dàá kọ́ sọ islam wa islam wa olú adákùn ṣàánú wa jọba wa sàárì wa olú ẹlẹ́dàá ṣe islam wa ní ní tó fi gbé wa ń gbé lọ́la gbẹ̀ndàlùkìyàmù ilé tó fi pèsè kalẹ̀ tí àwọn tí bá kú ní mùsùlùmí kí sọgbàlùjẹ́ náà àbẹ̀wò allah pẹ̀lú àánú rẹ̀ dá àwa náà lọ màlì jẹ́nà dákun má ṣe wá lọ màá ná àtàwa àtàwọn òbí wa àtàwa àtàwọn ọmọ wa àtàwa àtàwọn ọmọ ìyá wa gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn islam Olúwa dákun ṣe wá lọ màlì jẹ́nà Olúwa dákun foríjì wa ṣáàjú ká tó kú foríjì wa nínú sàárè wa ṣàánú wa foríjì wa lọ́jọ́ gbẹ̀ndàlùfẹ́yà àwọn ọmọ ìyá wa tó ń ṣe iṣẹ́ tó ní kálukú ń ṣe ìlú àkọ́bà pàlùbáríkà sí gbogbo àná ta wà níkàlẹ̀ ọ̀nà wa sàǹfẹ́ rí ṣe ìlú adákùn má dínà má wa ibi tá a tún fojú sùn ike dáadáa ó sì wá bá wa bẹ̀ èyí tó pọ̀ ju tá fojú sùn lọ ní kó ló wa fún wa aburú kéré àtótóbi olúwa má fi wá ṣe kóńgẹ́ rẹ̀ olúwa kó ṣe dáadáa fún gbogbo wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk